kí lorúkọ ẹ society o ta ni ìwọ gọgọ. wọ́n ní àti kékeré láti máa ń pẹ̀ka ìrókò sá tó bá dàgbà ẹ bọ́ ńlá ló máa gbà. oṣù kejìlá là lọ lológun gbàjọba wọn ò padà fún tíkẹ́ẹ̀tì ẹ̀mọ́ dàárọ̀ yìí mi ò kú náà. níbo ni same ọwọ́ ọlọ́pàá yìí wà nígbà tí wọ́n pa ọkọ mi. Ah! ṣé bí mo ṣe wà yìí ọ̀rọ̀ aráàlú ló jẹ mí lógún jù. aráàlú máa jẹ twenty five percent tí pátì máa jẹ seventy five percent. I just all over for this course now. For how long ló fẹ́ you ògbé lè dà? Àwọn èèyàn dẹ̀ ń dìbò fún àwọn eléyìí. Bọ́ọ̀lù máa ń tẹ̀lé ní ìlú, ó lè fọ́ mọ́lẹ̀ ló lè gbá àwọn yẹn lórí. Ara alẹ́ ló máa mú lámòdì wèrè lára ta máa sì tó gbọ́. Kí ni? Wọ́n àti sẹ́kọ̀ọ́ mi máa bẹ̀rẹ̀. Ibi tèmi náà ti lágbára ẹ má bínú ẹ má fi wọ̀n yín ṣé wo mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ ẹ̀rín lèèyàn máa fi ń rí my only child ni wọ́n ga grape. padà lọ síbi tí ọmọ yẹn wà nísìnyí kó lọ́wọ́ bí ọmọ yẹn ṣe máa kó nínú ìlú wa lẹ́nu. ó ti mo ti ń bí for years kó wà nítorí ọmọ foundation fún tòun dáadẹ́ẹ̀. ẹsẹ̀ kí a ojú kò. what is it. kí ló wí. ó ní kí ni gbogbo oṣù tẹ́ ń sọ yìí. èmi ń sọ sí. that's not what I said. kí ló wí. ó ní kẹgbẹ́nu sàn kẹkọ̀ọ́jú wọn ṣe. ojú kò kẹ́mi ọgbẹ́ni sàn. ojú kò. he call you glasser. yóò. ẹ jó aṣọ. yéé mo dáná. Oh, babi sẹ lónìí. Oh, oh, oh, oh! lọ́nà kọjá aláyé jàre. o babi sẹ. word not drug with me word not drug with me kí ló lè sọ ná. seniority rẹ lèmi yà yín o. oyin bàtọ kọ pọ bàjẹ́. lóyún ṣọ́ọ̀rì aṣọ rẹ lóòótọ́. mọ̀dá yẹn báyìí ìyàwó náà fẹ́ kó wọn àwọn kó wo waste kó lọ sí tight. kí ló ṣe sọmọ mi. kí ni mo ṣe ju pé <sighs> ká fẹ́ lọ ṣé kò bá wa ń bí. fúnjà ah. onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù oko níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà.

case number ct slash thirteen slash twenty nineteen commissioner of police versus blessing odugbemi wendy yewande and cynthia sunday. Uh, the accused in court. yes lord. please call them out. blessing odugbemi. wàá gba ìdáyọ̀ mọ̀ tí. wendy yewande. ọ̀pọ̀ ẹ̀dùn gbòòrò. cynthia sunday. Apọ̀ mo The council to the government, please introduce yourself. Olúwa mi, orúkọ mi ni agbẹjọ́rò Jídé Adébánjọ, agbẹjọ́rò fúnjọba. Thank you. Um, the counsel to the accused. Olúwa mi, orúkọ mi ni Olúwakẹ́mi Aládé agbẹjọ́rò fún àwọn ọ̀daràn. Uh, thank you agbẹjọ́rò fún ìjọba please state your case. my lord <clears throat> gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òdú àwọn ọ̀bàyéjẹ́ wọ̀nyí ò ṣe àjèjì fún olóko wa kò ṣe ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì tí ọwọ́ ṣe kún àwọn ọlọ́pàá máa tẹ̀wọ̀n olúwa mi tábá ní ká fojú sùnù kú wó ọ̀pọ̀lọpọ̀ ilé aláyọ̀ ní wọ́n ti sọ ilé ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò náà ti kó sínú yíyà yìí lọ látàrí ìwà jàǹdùkú tó ń wù bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sọmọ rí ní wọ́n ti sọ di aláìláṣọ lára olúwa mi kì bá wù mí kí ẹ bá ń dájọ́ aláìláàánú fún wọn nítorí pé irú wọn nínú àwùjọ èèyàn ó léwu púpọ̀ olúwa mi mo rọ̀ yín kí ẹ bá ń dá ìdájọ́ tí ó tọ́ àtẹlẹ́yìn tó yẹ fún wọn láì ní àánú ọ̀rọ̀ mi jù báyìí lọ́lúwa mi. Counsel to Olúwa mi, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ pàtàkì àwọn obìnrin ní àwùjọ kò lè déédéé hun àwọn ọ̀daràn yìí láti máa hùwà tí wọ́n ń hù ìtọ́ máa jẹ́ ìyàwó lé wà nù wọn ìtọ́ ti bímọ wà nù wọn wàhálà àti rògbòdìyàn ìlú yìí àìríjẹ àìríná ó lè fa ìrònú kíyàn ṣìwà kò lè wọn àwọn náà kó máa ṣe báyìí láàrin àwùjọ olúwa mi mo bẹ̀ yín mo rọ̀ yín kí ẹ bá mi fi ojú àánú wò wọ́n nítorí àwọn ọmọ tó bá ní lọ́wọ́ fún ọjọ́ ọ̀la wọn kán lè ní parental care ẹ jọ̀ọ́ ẹ temper justice with mercy my lord thank you sir. ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ǹjẹ́ ní nǹkan kan tàbí méjì tí ẹni sọ láti lè fi gba ẹni sílẹ̀. ooo àbírù béèrè àgọ́wọ́ lẹ béèrè lọ́wọ́ wa náà ẹ wú bíbáyìí nítorí pé àwọn ò ní time alákòókò láti spend bíbá yìí à ní pẹ́ máa lọ. lord fún ogun àwọn ọmọ aláìgbọràn ọ̀gá adé wá ń bí òkò wojú ṣọtí mi kò kí ṣàgbára lásán òun ló gbọ́. shut up ó sọ̀rọ̀ lọ́wọ́ mo ṣe ń sọ lọ kò ń ṣe agbára gbogbo àdúró síbi báyìí o ṣorí lord títí wa ọ̀gá wa yeye agbára gbogbo àdúró síbi ṣorí tó bá dé tán agbádùn ẹ̀ nígboro. ẹ tiẹ̀ fi wọ́n lẹ̀ ẹ máa tó rí fíìmù wò ó sìn ṣe rí gbogbo panláwe tẹ kó sọ́wọ́ tó ń jọ yín lójú yẹn á jẹ́ kẹ́ mọ̀ pé igi lásán ló jẹ́ lọ́dọ̀ tiwa. mo rò yí pé ẹ máa ní nǹkan àbí nígbà sọ ẹ má fi dá ilé ẹjọ́ burúkú àmọ́ fún eléyìí tí ẹ ṣe yìí máa fi hàn wípé inú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta máa fi sọ ikú ọdẹ abojú kokoko àbíkú àgbà abojú lókèlókè yeye fún gbogbo àwọn ọmọ aláìgbọràn àbọ̀pá lọ́wọ́ bíi dẹ bíkú yeye bá sọ̀rọ̀ àrùn kárùn kan ògùdọ̀ gbin. yeye ọmọ o wọ́n ká ọmọ ìrìn àjò ibi ti sún wa. ẹ pẹ̀lẹ́ ẹ má bínú kó pẹ́ mi díẹ̀ mo rò wípé àwọn akíndánidání òpó ní ìní ẹjọ́ tí wọ́n fẹ́ bá yín dání àṣé wọn tiẹ̀ lé officer. yes sir. who is this woman. olórí tán láwọn ń dúró dè kẹ tó dájú àwọn ó nìyẹn. ìwọ wá dúró ní òwú. get her arrested. yes sir. officer. àṣẹ ẹ̀tí ẹ̀yẹ àṣẹ òjò báyìí lọ ṣé ìwọ ní ẹjọ́ àwọn ọmọ mi lẹ́nu láti dá ìwọ tó rí gíẹ̀gíẹ̀ bíi pẹ́pẹ́yà ilé yìí ọlọ́run àbá wa bùyẹ̀ pé burúkú tó wà lójú wọn ọlọ́run àbá wa bù dànù lágbára lọ́wọ́ nídìílé yìí àárín ẹ̀rí kọ́ ọmọ àti àwàtàwà yìí náà fámìlì wa àárín ẹ̀rí kọ́ ọwọ́ lágbára lọ́wọ́ ọmọ tó gbọ́dọ̀ àwọn ọmọ yìí sí lágbára lọ́wọ́ ẹ wù mà ẹ fọkàn yìí balẹ̀ ọlọ́run wa kò sẹ́ni tó máa sọ pé kò sọ ọlọ́run láyé ọlọ́run ló fún yín ọlọ́run ló gbà ọlọ́run sọ pé bó ṣe máa rí nìyẹn àmọ́ owó tẹ máa fi tó àwọn ọmọ yín ọlọ́run ò ní fi wọ́n yín ọlọ́run á gbà èèyàn gidi lọkọ yín ah, ah, èèyàn gidi lọkọ yín èèyàn pàtàkì ni tí ò bá ń ṣe ọkọ yín ni tó ń ṣèrànlọ́wọ́ fún wa ni hmm. àwọn olórí burúkú tó ń dààmú ìlú yìí tó ń dààmú ìjọba wà láwọn ìbá pọ̀ jù báyìí lọ hmm. ah àmọ́ ó mà ṣe o hmm. tó bá yẹ pé ọkọ yín ṣì wà láyé ni nǹkan á dájú báyìí lọ àbí mo parọ́ ni. Ah, kẹ̀dẹ̀ máa wo ìjọba ti fẹ́ compensate ọkọ yìí tí ò bá ṣe ohun tó ṣẹlẹ̀ yìí eh, eh, eh, ṣe rí ohun tó wá ṣẹlẹ̀ báyìí nìsín ẹ̀yin lè máa wà in position yẹ láti gba gbogbo ìlérí àti májẹ̀mú tí ìjọba ṣe fún ọkọ yìí láti wá gbà bẹ́ẹ̀ ni. mo ti ṣèbí mo ní wọ́n ti mú àwọn ará bí mi mm. according to nǹkan tí mò ń gbọ́ ni pé ọkọ mi ti ṣiṣẹ́ yẹn láṣẹ sílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn náà mú àwọn pípé yẹn fún wa ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé nígbà tá a máa dé court bí ìtọ́jú olórí wọn hmm. tó ṣe sọ adájọ́ di pẹ́pẹ́yẹ ni hmm. ó lè kọ́ àwọn pípé yìí lọ èyí ló fà á tó gbé wa débi kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ yín ó ṣẹlẹ̀ sí wọn ó dùn àwa náà gan. níbo làwọn pípé ti kan fún agbára burúkú tó ń lọ yìí. Ah. <laughs> Hmm, ṣé wàá rí ọkọ̀ yìí ṣiṣẹ́ gan-an ó ṣiṣẹ́ gan-an kódà gan-an ní agbára ó tún ràn lọ́wọ́ ṣé bí ìdí tá fi wá wá ni wípé láti bèrè lọ́wọ́ yìí bóyá ẹ agbára tó lò yẹ àbí tẹ ní ohun tẹ́ fi ràn án lọ́wọ́ nípa ọ̀rọ̀ àbí ìgbésẹ̀ àbí ohun tá a lè ṣe láti fi mú àwọn pípò yìí ìdí tá fi wá bá náà nìyẹn oníṣọ́ọ̀ṣì lèmi tóòtọ́ alágbára èèyàn lọ́kọ mi jẹ́ látìgbà tó dẹ̀ ti fẹ́ mi kò fi dé agbára yìí hàn mí kò sí ẹnikẹ́ni tó mọ àlùdí àpàdé bó ṣe ń lo agbára. ẹ wo wọn mọ mi ọlọ́run á wà pẹ̀lú yín lágbára lọ́hùn ẹ wo kò ń ṣe pé bóyá pé àwa láti wá máa lọ yín ní fún ọ ṣe ń gbọ́ mi ìrànlọ́wọ́ yín gbogbo gan òun la nídìí ọkọ yín èèyàn tó lágbára ni dájúdájú nǹkan tó mú ọkọ hmm. tọkọ fi lágbára yẹn ìyàwó náà máa lágbára wọn mi ẹ ṣàánú ìjọba tẹ bá ṣàánú ìjọba ìjọba náà máa ṣàánú aráàlú aráàlú nílé ní problem mọ́ máa. bẹ́ẹ̀ni even gan orúkọ ọkọ yìí kò ní parẹ́ lórí ilé èdè yìí. ẹ wo ma gbogbo agbára tẹ bá mọ̀ ẹ lò fún wa èmi mọ̀ pé obìnrin máa ń lágbára jọ ọkùnrin àmọ́ ṣé mo pa ah, ọ́ ah, kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ni yàwá náà. èmi ò ní ánsà tí mo fẹ́ dáhùn sí gbogbo question tẹ̀ mí yẹn ọkọ mi tó mọ̀ ń pẹ̀ náà ló ti papòdà yẹn mi ò mọ̀ ọkọ ń pẹ̀ bí ah. mo ṣe sọ fún yín lálákọ̀ọ́kọ́ pé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lèmi mi ò nágbẹ́kẹ̀lé mi lẹ́yìn ọlọ́run tó mi mú kọ́kọ́ ń pẹ̀. ẹ̀yin èèyàn mi mo rí i pé ó ti ń tó àsìkò láti padà síbi tá a ti wá nítorí wọ́n ti ń fojú sí wa lára àbí ta ni ò tí ì tẹ́ra lọ́rùn. yẹ̀yẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ bá ló ti yá ó ti yá mi kò sí nǹkan tí mò ń dúró mọ́ i go to go. yèyé èmi náà tẹ́lẹ̀ nǹkan tí tìǹbù sọ. tó bá ti yé egun ó ti yọ̀rẹ̀ tèmi náà ìwọ ń kọ́. yèyé wọ́n ní tágbàrá bá ṣàn tó ń ṣèrawé ó máa lọ tó bá ti yá yín ó ti yé mi náà. tó bá wá rí bẹ́ẹ̀ gbà ẹ́ ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́ ká lè mọ̀gbà tá a máa múfù. Ah, Alamu. Yes, ma'am èmi àti àwọn èèyàn mi á fẹ́ rin ìrìn àjò. ọ̀dà. mo dẹ̀ fẹ́ kí wọn náà lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn ẹ̀ fún ìgbà díẹ̀ títí tá a máa fi dé. ah, ah èmi. bẹ́ẹ̀ni. ah ọ̀gá ẹ mọ̀ sí báyìí iye ẹ mọ̀ sí dótó báyìí fún mi ẹ mọ̀ jẹ́ kémi ò lọ ibì kankan èmi ò sọ fún mi pé mi fẹ́ lọ ibì kankan tẹ́lẹ̀ àbí bóyá ká sọ pé mo ti sẹ̀yìn ẹ wò tó bá jẹ́ pé mo sẹ̀yìn ni mo fọlọ́hùn bẹ̀yìn ẹ wò ìdọ̀bálẹ̀ mi ẹ ní sórí burúkú kò síbi tí mi lè lọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ wò tí má sẹ́yìn ẹ ẹ ẹ ẹ fi mí yá mọ̀ náà ẹ jọ. Alamu ò ṣẹ̀bi o ò ṣẹ̀bi rárá ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀rọ̀ owó ni èmi náà ti ṣètò owó tó máa tó ẹ náà títí tá a máa fi dé. ọ̀rọ̀ owó tí ẹ̀kọ́ lè tí mo sọ yìí ẹ mọ̀ pé fún ni ò tó yàn ó fún ni ò tó yàn. Alamu mo ti ṣètò one million naira sílẹ̀ fún ẹ. ma one million naira mo dẹ̀ mọ̀ pé tí wọn náà bá wo one million naira nínú sálárì ẹ̀ wàá rí i pé owó tó yìí lè tó ẹnu tá a máa fi dé ẹ̀. ẹ ẹ ẹ ẹ dunu one million naira ẹ fẹ́ yá mi àbí ibo kò ní ìyàwó. àlámú mo fẹ́ fún ẹ. ẹ ẹ fẹ́ fún mi one million naira ah ẹ ẹ ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun ẹ ṣeun so tá a bá ti dé màá ránṣẹ́ pé ẹ̀. ọ̀dà láyọ̀lẹ́ lọ láyọ̀lẹ́ dé pẹ̀lú ògo ọlọ́run mí náà mọ́ lọ palẹ̀ àwọn ẹrù mímọ́ ṣó ti yé yín ẹ sáàsì ni pé kò sí pé à ń jà kò sí ewu rárá àjà ẹ sì yá mi wá mi lòdì bẹ́ẹ̀ lọ́wọ́ mi fún ẹ ni báǹkì wo ni kì í lọ gbà. Skybank. Alamu! Alamu! Yes, ma àyèyè ẹ pẹ̀lẹ́ wọn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti bá ẹsẹ̀ tẹ́lẹ̀ pé a fẹ́ travel a fẹ́ jáde lọ báyìí a fẹ́ lọ get àwọn nǹkan tí a ti get tí a fẹ́ kó dání lọ sí ìrìn àjò. sí wàhálà. báwa náà ṣe wá ń jáde lọ báyìí mo fẹ́ kó wọlé kó lọ káàkiri rẹ̀ kí wọ́n náà máa lọ èmi èmi ti di gbogbo àwọn ẹrù mi nígbà tẹ́ ti ní pé kí n dì í gbogbo ẹ̀ ni mo ti dì í síbẹ̀ kẹ́ tẹ́yìn bá ti lọ tán nísìnyí kémi kàn gbẹ́rù tèmi náà kémi náà mọ bá tèmi lọ ni. so kó páàkì ẹ̀rọ kò máa lọ. ẹ ẹ mọ bínú èmi ń wo pé nígbà tẹ́yìn bá lọ tẹ́mi ò ṣe ló bí ijọ́ méjì mẹ́ta kan kémi ò tó máa lọ nítorí ẹ mọ̀ pé kò ní séèyàn kankan nù lé mọ́. rárá o kò sí àǹfààní fún ẹ o páàkì ẹ̀rọ kò máa lọ kò fi gé nígbà tẹ́yìn ò bá ti sí ilé tẹ́mi tí mo jẹ́ gẹ̀tìmọ̀ náà tí ì sí ilé kò sí security kankan nínú ilé mọ́nù olè ó wọlé olè ó kẹrù ọlọ́mọṣẹ́rù alẹ́rù olè. alamu yes ma. páàkì ẹrù kò máa lọ. ọ̀dà ọkọ̀ orí èfò ẹ mọ̀ ẹ ní rogun plane crash ọlọ́run ní jẹ́ kẹ́ wọ̀ tó bíà yeye ẹ má bínú ah, eh, mo rí pé ẹ̀yin márùn lẹ́yìn jáde mọ́tò márùn náà lè fẹ́ kó bọ́ta èmi rò pé ọ̀kan ni pé àwọn yòókù náà ti jókòó síbi ni mo rò ẹjọ gbọ́ bọ́ta Alamu nínú gbogbo mọ́tò yìí eh. èwo ló bá wa rà ń bẹ̀. ẹ eh, mi ò bá ra ọ èmi kan yes ma ọlọ́run sọ yín dé láyà tàlàfíà láyọ̀ lẹ́dọ̀ láyọ̀ lẹ́dì. onílé fúnjà onílé ah. fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù ọbọ oníjà kì í gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ságbéjẹ́mọ́wọ́ bálọbálọ àbọ̀ ń bọ̀ wá dandan o bábọ̀ bá wà dé o alágbọ̀nràn àmàṣà ni onílé fúnjà ìwọ mọ fọ̀rọ̀ mi lé lọ́wọ́ bá mi gbọ̀n yanu onílé fúnjà lọ́ba mi Èdùmàrè àgbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fàlàrí bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù ọbọ níjà kí n gbẹ̀bí fàlàrí bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí. ìyá kúbi tó o òrìṣà ìgbà léyìí ó ròjú o àwo léyìí ó ràyè ìbànújẹ́ òní kàn wá lù yìí o <clears throat> aboyún lé ó bì wẹ́rẹ́ àgàn lé ó tọ̀wọ́ àlàbò sùn a ò mà ní bá wọn rí kú kéwèkéwè ikú ọ̀dọ́ ò ní jẹ́ ti gbogbo ìlú yìí o ọ̀rọ̀ gbogbo yín ò dàrú o gbogbo yín lẹ́ ò rí bá ti ṣe o gbogbo yín lẹ́ ò rọ̀ náà gbé gbà ìlú ìhòòrò dúró ìhòòrà yìí <clears throat> ire gbogbo máa jẹ́ ti gbogbo wa nílùú yìí o akájé wọlé orúkọ tá a pè fá ajé ó wọlé gbogbo wa o aṣọ ènìyàn di ọlọ́rọ̀ orúkọ tá a pè sọ̀dàrà <clears throat> ire gbogbo máa jẹ́ ti wa o ogbó atọ́ ogbó atọ́ ogbó atọ́ ogbó atọ́ ogbó atọ́ ìgbà tán irú èèyàn wo ní àdúgbò jábírà ní. ẹ wo èrò wo èrò balógun ah. Ah. ṣé bí kábíyèsí bá ń lọ wọ́n lè pé àwọn rí kábíyèsí ó sọ náà mo lónìí wọn máa hótẹ́ẹ̀lì báyìí òun náà ni ẹ máa hótẹ́ẹ̀lì. débi tí wọn tẹ̀ láwa òjòyè. ilé ìdí fẹ́ẹ́ gbàjọba máa lọ o. ó ti gbà á nì. ó ti gbà. á nì. ẹ̀ ń sáwà rẹ̀ kí tálùbọ̀ kó wà ní. ọlọ́run ò ní jẹ́ lámàsì lọ́rùn gbọ́dé òṣàlásì lọ́rùn lójoojúmọ́ òṣàlásì lójoojúmọ́ alámàsì lọ́rùn ọ̀rọ̀ yìí ṣé bí kábíyèsí bá ń lọ wáyé gan sí àdìpalẹ̀ tó wáyé kò sóńtàn ṣé wọ́n ti ẹ̀rí kábíyèsí bí bá ń kọjá èyí yanilẹ́nu o a gbọ́dọ̀ dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wa. olóyè adìẹ òpìpìrè kó yá yé mọ níwọ̀n ni kó yé mọ ah, mm. níwọ̀n torí kò ní rápá fi bọ̀. òbí ilé ẹ̀jẹ̀ àjọ máa wò ná. Ah, a fa nǹkan lẹ. yẹyẹ yẹyẹ ẹ ah, eh, táàjọ táàjọ wà táàjọ wà lẹ́nu ẹ̀ yìí àjọ mú nǹkan lẹ. àbí ń yá lu ni. àwọn ẹ̀rọ òòrùn àti àtẹ̀lé ni àwọn eléyìí lè kú nítorí ẹ̀. aláàmà sí ṣé ò ah, ah, ah, sí kò sí kò sí àmọ́ mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ẹ mọ̀ wò ó yí pé a pè ní pé ìjayà ṣe rí igbó tó bá tó gbó náà ti ń rí yẹ kí rèé ẹ dákun torí ọlọ́run ń tọ́ àfẹ́ bọ́ kó bàjẹ́ oníbà ṣe ìdí tá fi pè é. ìyá wa nǹkan ò ní ṣe yín ẹ̀mí yín ó ẹ̀ sì pẹ́ láàfin àṣẹ àṣẹ pẹ́ láàfin àwọn náà pẹ́ lórí oyè ṣé ẹ rí wọn ní kòsòrò kòsòrò kìíní ọ̀hún tó yìí kalẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dákun wọ́n ti fẹ́ máa yẹpẹrẹ ìlú mọ́ba lára àtàwọn àjòyè àwa sì lè gbìyànjú lẹ́kìtà lùbọ̀ wọjú wa àbí ọ̀rọ̀ nípa bàbá òrìṣà àgbòójì látòrí ẹ̀ wá ẹ gbọ́dọ̀ wá nǹkan sí sọ̀rọ̀ rẹ̀. kí ló ṣe wọ́n sà. kò sí nǹkan tó ṣe but ó ń dí àwa olóyè àti kábíyèsí ó ń dì wá lọ́wọ́ ṣó fẹ́ gbọ́ ṣe rí gbogbo mùdùmùdù àti ìṣàkọlẹ̀ táwọn olóyè àti kábíyèsí yẹn rí ẹ ń ṣe ló gbé gidi hmm. ẹ wo àwọn aráàlú gan nǹkan tó bá ti sọ òun ni wọ́n ń tẹ̀lé wọ́n fẹ́ lè máa pè lọ́ba. ṣé aṣọ ọ̀rọ̀ fún yín wọ́n ti ń yẹpẹrẹ ọlámọ kábíyèsí lára ṣé gbọ́n bá wà ń yẹpẹrẹ ọlámọ kábíyèsí lára tá a la wá jò yìí tá a lẹ́yìn olórí àti hmm. gbọ́dọ̀ yájú lẹ̀ kí tálùbọ̀ ó wọ̀ tá a torí ẹ̀ wá nù. ọ̀rọ̀ yín yé wa ó yé wa yékéyéké ẹ ṣùgbọ́n bàbá obìnrin là wà ẹ kí làwọn afẹ́ ṣe sí èmi ò rí nǹkan táwa lè ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. ọkàn yìí ọkàn yìí ṣé orí tó bá ń dùn fún wa ó ń dùn fẹ́yìn náà ni ẹ rí kí èèyàn mọ̀ fi àkàmù kọ kò pé kéèyàn lówó lọ́wọ́ ọlọ́run ní ni àwa náà sì gbọ́dọ̀ tẹsẹ̀ wá bọ̀ ọ́. àti pé kábíyèsí wa ẹ̀jẹ̀ ọmọdé ń gbé hmm. gbogbo ọ̀rọ̀ tá à ń bá sọ ìyẹn tí ẹ̀dín bọ́ sí pàṣẹ ń yí ebè ní yí poro hmm. ẹ̀yin tẹ́ ẹ ọ ẹ máa ń kọ́rọ̀ lẹ́ràn dùn ọmọ yẹpẹrẹ ọmọ ọlámọ kábíyèsí la kò burú kò kò bójú mu ni kódà kódà kódà ẹ̀yin olóye ṣé rí gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí èmi ṣe o èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ti ṣetán láti ṣe gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí n ṣe sọ̀rọ̀ yìí hmm. olórí ìwọ ńkọ́ mo ti ṣe tán. àwọn méjì ti ṣe tán gbogbo tẹ bá fẹ́ ká ṣe pátá la wá ṣe o gbọ́dọ̀ dópin. ẹyin ah. n tá a bá wá fẹ́ ó bàjẹ́. ó ní bá a ti ṣe. àpọ̀ wo mi ẹ má ṣojo bí ìran bá ti ju ìran lọ ètè báyìí eléyàn fi wò. gbogbo ẹgbẹ́kẹgbẹ́ ni gbogbo ẹ̀mí èmèrè gbogbo pàdé ojú omi àti pàdé inú bí àti tìbí ọ̀gẹ̀dẹ̀ kó mọ jáde kúrò lára yín ẹ gbúdọ̀ rí wọn mọ́ o ẹ gbúdọ̀ bá wọn ṣe mọ́ o gbogbo ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹgbẹ́ omi gbogbo ẹgbẹ́ kẹkẹ. kí ẹ. Chelsea ti sign Jakisa. How are you? Ah, àjẹwà tó ní ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ pẹ̀lẹ́. Mọ́mí ah. mọ́mí wẹ́rẹ́ mọ́ wo ẹsìn anikini tó lé dùn àyè kì í sì bí kó sà ti wálẹ̀ láyọ̀ àṣẹ àṣẹ ká ti gbóhùn ìyá ká ti gbóhùn ọmọ àṣẹ àṣẹ ẹsìn mi. ẹ̀wọ̀n díẹ̀ ní kẹ́ ẹ̀ bù sí. díẹ̀ ní kí ni ah, ah, ah. fẹ́ mú àgbo ṣẹ́rẹ́ yìí ti yín mo fẹ́ fi ẹjọ́ yín sùn ó ti di ẹ̀ẹ̀mejì báyìí kí n rí láàrin àwọn aláboyún ní ìsìnkẹ́ ẹjọ́ yín sùn. ẹ lọ́wọ́ mi ó jẹ agbo ìkorò pọ̀ o. ẹ bá ti wá yẹn lọ́mà ìdí mò ń fi ìfún ilẹ̀ tó yẹ gbà. Buhari Buhari. afẹ́lẹ́lẹ́ lè ṣe tó fíafíà. alọ́ alọ́. ẹ̀fùfù lẹ̀lẹ̀ lè ṣe tó fíafíà. bàbá gíga ẹ wá abẹ́lẹ́lá rè é ṣe gbogbo kíákíá. Orísun Bọ́lá. Orísun Bọ́lá. Òkú màjàmàjà nílé onísàbẹ̀ ọ̀pára. Orísun Bọ́lá. Orísun Bọ́lá. Òkú mọ̀rọ̀mọ̀rọ̀ lẹ́kìtì Ifẹ̀. Àdúrà yín ó gbà. Ọ̀rọ̀ yín ó dayọ̀. Ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ ò ní bóyún kú ẹ ò ní bóyún kú o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ Múyẹ̀ǹdé ńlẹ̀ di olórúnkún ẹjọ́ ẹ kàwé ẹ ǹlẹ́ o ẹ̀yin ẹgbẹ́ eléré ẹ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ dàgbà ẹ dògbó ikú kéwékéwé ò ní kó yín ìyá yín ó jèrè yín o bàbá yín náà ó gbádùn yín ẹ káre ṣé ẹ rí eléyìí wọ́n ràn wọ́n rárá kò kú o dédé ọbẹ̀ ya pé fún gbàgbé fún wọn láàárọ̀ ẹ sàrò fi gbàdánù. àṣàṣínù ẹ ọjọ́ tí ó gbéyàwó wọlé ni àṣàṣì ẹ sí ẹnu ẹ káre ẹ̀yin ọmọ mi ẹ káre o ẹ káre o yóò sàn lára yín yóò sàn lára yín ẹ̀yin náà ó padà jéèyàn ẹ jéèyàn ìtakété nílé ògún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ibẹ̀ ní tí ọba àwọn ẹni ẹ jéèyàn yóò sàn kúrò lára yín. kábíyèsí tẹ ẹ bá rí nǹkan tí ojú wa rí lánàá nígbà tá a jáde èyí gangan fúnra yín ẹ ní bílíìbẹ nígbà tá a dé gbòòrò lábáṣá ara àwọn èrò ni wọ́n ń gbáyùn ni wọ́n ń yí lọ báyìí lọ́n ṣàn yí lọ báyìí lọ́n ṣàn ra bàbà fún èèyàn kan ṣoṣo kí ló wà lẹ́tọ̀ yìí bí wọ́n ṣe ń kúrú lọ́n ṣe ń ga bọ́n ṣe ń fọwọ́ pa lẹ́sẹ̀ ni wọ́n ṣe ń dọ̀bálẹ̀ ni wọ́n ń forí kanlẹ̀ kí ló lẹ́tọ̀ yìí láì ṣe kábíyèsí inú ìlú yìí ẹ̀ta ló tún wá fẹ́ ní àpọ́nlé tó tó báyìí lára a bá ní abọ́lẹ̀ o ká tiẹ̀ wo kí ló ń ṣẹlẹ̀ ń bẹ́ o ẹ gẹ̀ẹ́sẹ̀ ń taari ló bá di bàbá bàbá olóòṣà mo ní ẹ irú pálapàla wo leléyìí láì kìí ṣe kábíyèsí lẹ́wọ́ sọ ọ́ di aláṣẹ ìkejì òrìṣà lẹ́bẹ̀rẹ̀ sí ní bọ́ ẹ wò ó ojú tí wàá kúrò ń bẹ̀ ni torí gbogbo àwọn èèyàn tá à ń sọ yìí wọ́n ti ẹ̀rí tiwa rò ṣé wọ́n ti ẹ̀rí wa ni débi kọ́ fẹ́ rí tiwa rò ata guọ́ guọ́ guọ́ báyìí ni tá a fi dénú mọ́tò wọn á wò ó pé ẹ̀gbin ah, ah, àwọn ènìyàn yóò kàn tiẹ̀ pọ́n wá lé wọn ò tiẹ̀ rọ́ láyé mọ́ wa lára àwọn ah, oníkan ti ń ṣẹlẹ̀ ní ìlú yìí yẹn mo ní fi tó yín létí o kábíyèsí ẹ wá nǹkan ṣe sí o ẹ wá nǹkan ṣe sí o. olórí àṣàbí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò wọ̀bẹ̀ ṣe rí bàbá òrìṣà àgbò yìí sọ yìí iṣẹ́ ìṣe nìtọ́jú lọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni owó ìṣe nìbéèrè béèyàn bá gbọ́ndọ̀ lójó omi àtàsíni lójú àtàsíni lẹ́nu iṣẹ́ tí bàbá rẹ̀ fi sílẹ̀ ló ń jẹ yẹn ọ̀nà tí bàbá rẹ̀ fi sílẹ̀ ọ̀nà náà ló ń tọ̀ ọ́ tá a bá tẹ̀ wá gbọ́njú mọ́ bàbá rẹ̀ a bá nínú ìwé ìtàn wọ́n sì ní tọmọdé ò bá bọ́ tán dandan ni kó bá rọ̀ bá àrọ́bá táwọn wí òun ni bàbá àtọ̀ a gbọ́ pé bàbá rẹ̀ iṣẹ́ ribiribi ló ṣe fún lóyìí ìyún nígbà tó filẹ̀ ṣàṣọ̀bọ̀ra iṣẹ́ yìí náà lọ́mọ ẹ̀ náà tó tẹ́wọ́ gbà iṣẹ́ gidi ní í ṣe fún lù ǹjẹ́ mọ̀ pé a ní hospitals rẹpẹtẹ nílùú yìí àmọ́ bàbá yìí itú tó ń pa kì í ṣe tú kékeré àánú ìwúlò sì ń ṣe tẹ̀ bá rí borí bá fẹ́ nìkan péré ọ̀dọ̀ bàbá yìí náà ń gbé lọ bí inú bá ń dun ẹnìkan pẹ́rẹ́ ọ̀dọ̀ bàbá iná ń gbé lọ tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ aláboyún ní ìlú ètò bá lóyún sínú bàbá iná ló ń ṣètọ́jú wọn ó wá di pé gbogbo wòlé tá a ní pátápátá nínú ìlú yìí ǹjẹ́ ẹ̀rí kan kó rìn títì mọ́ bàbá yìí ló dé wọn mọ́lẹ̀ ló ń tọ́jú wọn èyí ló ṣokùnfà gbogbo ìjíyìn tí gbogbo ìlú yìí fi ń jíyìn fún bàbá yìí kì í ṣe pé bóyá àbí wọ́n rí bí ọba wọn sì rí bí ìjòyè ẹ wo ẹ fi bàbá olórìṣà sílẹ̀ iṣẹ́ tó ń ṣe tó ń tẹ̀lé lọ́rùn òun ni wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Hmm, kábíyèsí ní tẹ́ máa sọ yìí. bẹ́ẹ̀ni. but kábíyèsí. olórí mo rẹ ní kejì. ṣé yẹn ló wá ní pé kí àwọn aráàlú kán rí àwa olórí kí wọ́n má ṣe àpọ́nlé dáadáa fún wa tó bá jẹ́ wípé ẹ̀yin náà wà níbẹ̀ lánàá ó dá mi lójú wípé nǹkan tó ń ṣe fún wa wọ́n máa ṣe fún ẹ̀yìn náà. <laughs> àwọn ò jẹ́ dánrú ẹ̀ wò ọba ló ba lórí gbogbo ọba lọkọ sóòun lọkọ àjẹ́ òun lọkọ gbogbo àwọn aráàlú tẹ̀ ń sọ̀rọ̀ ń pa èyí. Ah, ẹ gbórin tí wọ́n máa ń kọ ni wọ́n á ní ẹnikẹ́ni tó bá fojú dọba àwògbó àwò wọn ò jẹ́rìí mi fín bẹ́ẹ̀ sì ni ẹ̀yin gangan tẹ́ ẹ jó lórí mi ìlú ò jẹ́rìí yín fín torí ibikíbi tẹ́ ẹ bá dúró sí tèmi ò bá sí ń bẹ́ẹ̀ dájúdájú èmi ọba ló wà bẹ́ẹ̀. Hmm. ẹ wo ẹ jẹ́ kí bàbá yìí máa jayé ẹ lọ ẹ wo èmi ò ní pẹ́ sùn lálẹ́ yìí ẹ bá ṣètò oúnjẹ tí mo fẹ́ jẹ ṣe gbọ́. ó dá kábíyèsí. ó dá. olórí àbọ̀ yìí wípé kábíyèsí ò rí nǹkan kan tí ò dáná ọ̀rọ̀ tá a sọ kalẹ̀. pàápàá. ó ga gan-an hmm. wo jáde dáná. ẹjọ́ ẹ ṣàánú mi ikú pẹ́yọ pátálágbára mi sì dé rírí ẹ ṣàánú mi ẹ bá wọ ọmọ mi ẹjọ́. ẹ fọkàn yín balẹ̀ níwọ̀n bàbá tẹ́ ti gbé lọ́dọ̀ bàbá òrìṣà ara ẹ máa yá kò ní sí nǹkan tó máa ṣe lágbára Ọlọ́run ẹ jẹ́ ìbá yín kọ́ wọn lójú. ẹjọ́ ẹ ṣàánú mi o ọkọ mi ọkọ mi lọ́wọ́ jẹ̀ǹjẹ̀ bí ẹyọ kan ṣoṣo tí mo ní ṣàánú mi ọkọ mi bọ́ọ̀ mi tún ṣe sí ọ. ẹ̀lẹ́ o ṣàlàáfíà ni ẹ káre o. bàbá kì í ṣàlàáfíà. bàbá ọmọ mi bẹ́ yí òkú mọ́ ni lónìí ilé ìdílé ti mọ́ yóò ti dákú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni. ah nǹkan ò sì ní ṣe mo ti mọ ti ń dára ẹ bọ. ẹgbẹ́ mọ́ pé ó yà nílẹ̀. ìyókù wọn ṣàánú mi ṣàánú mi lé ìyókù wọn wọ́n sì bá ikú mi. ọkùnrin sì lọ́dún máa ṣe. bàbá ti lè fún wa lágbára rẹ̀ ó ní à pẹ̀lẹ́. ọ̀kàrí ọ̀kàrí ọmọ òòsà arábìnrin mm-hmm. mo ṣèlérí fún ọ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ rẹ yóò di àfisẹ́yìn àṣẹ ìgbọ́n fi sọ àṣẹ ẹ mélòó mélòó rú eléyìí ah. àtìpá àtẹkùn àtẹntóṣòpá ètẹsí ń gbé sáré òmẹ mm-hmm. ọ̀rẹ́ àgbo tí ń bẹ lọ́wọ́ mi yìí ọba ti délé mm. ó tó di pé yóò jẹun ọba ń fún un bẹ́ẹ̀ ẹ̀ka péré náà ni o ọba ti fún un gbogbo tí ń ṣe pátá a ò gbọdọ̀ gbúrò rẹ̀ mọ́ ọmọ ọwọ́ kan kì í kú lójú ọwọ́ ọ̀rẹ́ kan kú kú ọ̀wọ́ ọmọ ẹsẹ̀ kan kú lójú ẹsẹ̀ ọ̀rẹ́ kú kú ọ̀wọ́ wò mí àwọ̀ títò bá ń wáyé iná ni kòtò ń rọ̀ ikú kéwékéwé ni ọgbà ní ọwọ́ mi. kálọ̀ odò kásù ewu mi lára lé òun nígbà tá a bá fọdún mẹ́ta pilẹ̀ wèrè ah, wọ́n sì lọ́mọ ìyàwó pẹ́ o. Ah, àròlé bóòlù bóòlù àwọn lágbára pọ̀ àmọ́ ẹ̀mọ̀ kí mo láti sọ wọn dáadáa kan tó di pé ṣe nǹkan tí mo fẹ́ mo rí i pé ọkọ ti jáde ìyàwó sì wà ń bẹ tù ọmọ ọgọ́ wà bí tán tẹ̀ àbí àmọ́ òkú ọ̀rọ̀ ọmọ tí wọ́n á ṣe ń jẹ láyé ọjọ́ mi láti ètò ògbẹ́ni náà ló tó gbé wá. Ah, ah, ah, bàbá tí bí ìtọ̀hún yẹn gbé wá ilé ìtẹ́gbé fún ikú ti gbé sọ kò ti parọ́ ẹ̀ àkùtì ọ̀wà mi bàjẹ́ o. ọ̀nẹ́ torí èyí tí mo gbé fún un ó kún ó kún ju eléyìí lọ. ṣe ti gbà ju eléyìí lọ. ti dà tó ló bá dé ìgbọ́dọ̀ rí tàwọn òyìn. àṣírí ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn o. ẹni wo bẹ́ẹ̀ ló ti fẹ́ máa ṣe irúṣẹ́ yìí. lórí ó ti ń ṣe ó ti ń ṣe. ọ̀pọ̀ yémi náà fi lè yọ̀ lára tó ń ìsọ̀n mú rọrùn ọlọ́run fún sí wàhálà. bàbá ẹ fọ ni. kò sí táfi lè ṣe mọ àti fọkàn pàgbọ ọyà sàgbọn ilé kódà kan ò gbọ́dọ̀ rí a kò dà mọ ọ bọ la kò dà sí. ọmọ rẹ wọn. àmì ìwádìí wà wọlé ká mọ̀ tàn á wa ẹ dájú pọ̀. yọba yàrá yà ẹ yọba yà rẹ fún tó ọ̀dájú sẹ́yìn ara rẹ ní ọkùnrin ni tí o rí pé n ti ń dánwò láàrin ìlú gan wọn ìdí àwọn èèyàn fún wọn ò fún kábíyèsí wa wọn ò fọ́ báàlú. ọkọ mi sori tó bá ti mu àgbo yìí nísìn ìwọ náà máa rí i pé gbogbo ẹ ó yàtọ̀ lẹ́lẹ́ mi ì fẹ́ kó pọ̀ jù ṣàrọ̀ra mú níwọ̀nba ó yá ó yá ó yá ó yá márùnjú pọ̀ ah, gba kínní kó kó dájẹ́ lẹ́ẹ̀kan náà èèyàn ẹ wojú àgbo téèyàn bá ti fẹ́ màgbo báyìí ò ní wojú rẹ̀ mọ́ yá gbàgbàgbàgbà ò ṣe ọkọ mi ò ṣe tó bá ti ṣiṣẹ́ ní. Ah, ah. kí ló wá mú inú eléyìí ẹ àgbo ń dùn ún agbó máa ń korò ni àmọ́ téèyàn bá ti mú báyìí tó bá ti ṣẹlẹ̀ sínú gbogbo gìrì kíní à ní gbúrò kankan mọ́ rọ́jú ó ṣí ọkọ mi ó yá ó yá dàtán dàtán dàtán ó sì kú ń bẹ̀ mo sì ń wo ó ṣe ó yá ó yá ó yá ó yá ó yá ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbé mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwọ ṣàṣẹ mi tó bá ti si sílẹ̀ dáadáa ń sìn hàn báwo ló ṣe rí. Ah, ṣorí tàgbò bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn. àní ah! onísùúrù ò ń ṣiṣẹ́ níṣẹ́ kí ló dé. ó bá wo ah, kò jẹ́ kó lè tó yàgò la pé. ẹ gbà mí o ta ló wà o. Yeah ẹ ṣàánú mi ẹ jẹrí yé yé ọbalẹmi ah bàbá olórìṣà ni ọ̀dọ̀ bàbá olórìṣà mo lọ lánàá ó dákú tẹ̀ẹ̀mejì nítorí rẹ̀ mo ṣe gbin lọ sọ́dọ̀ bàbá olórìṣà wo agbótọ́ fún wa ni wọ́n ní kọ́mọ̀ ìtì ìjẹun kó dẹ̀ lù kò ìtì ìjẹun o agbọ́mọ fọmọ mi ẹ gbà mí ẹ ṣàánú mi o yé ah, ah, yé ah, yé ìyá méjì kí ló ṣe fún mi yìí. kò yé mi mo ṣáájú ọmọ ni. mo sunkún ẹ̀rọ ẹ̀kọ́ kọ́ lóye. bàbá lórí ìjàgbó ojú ó ti pa mí lọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá. ọmọ mi bẹ́ẹ̀ yóò kú. kí ló mú kí ló mú. lóòótọ́ ni kiri máa ń ṣọwọ́ ẹ ìyàwó mi ló wá sọ pé òun lọ sọ́dọ̀ bàbá ipe torí pé gírì tó máa ń sọmọ tó bá tún ṣe kí nìkan tó ń lé fún un lò bí bàbá ṣe gbé kókó àgbo kan fún olùgbé kó lò ó èmi ò sí ilé nìgiri bá túmọ̀ ọmọ nọ́mbà lọ àgbo fọ́mọ. agbóhùn lọ́wọ́ apá ọmọ. bàbá ah. ọmọ ti pọ̀jù ọmọ ah. ti kú o. yé yé yé kílẹ̀ wá dọ́dọ̀ bàbá olóòṣà. èmi kọ́ ìyàwó hmm. Hmm. mi ló lọ. ìyàwó mi ló lọ bàbá. kò ṣe máa pààyàn kò ṣe máa pààyàn ó níbi tí wọ́n bọ̀ àmọ́ ń bọ̀ bá mu tí ó mú lára wọn yóò wà wà wà wà àfúnjẹ ló fọmù rẹ àpòrò kínní ni òru òru wọn gbọ wọn gbọ fara rẹ balẹ̀ sórí ó ti ń ṣe ó ti ń ṣe eléyìí ni ó fi mọ ìwọ ló wà fara rẹ balẹ̀ sórí bọ́ bá ti kó ní ìsìn èmi ò gbà àfin lọ nílò ọ̀fẹ́ ju ẹ̀sùn tí wọ́n gbọ́ mọ kí ló tó. kábíyèsí kábíyèsí ẹ̀mí yóò kún o àárín pẹ́ o ẹ̀yin ẹ̀yin bàbá wa rẹ̀ bòrò péjọ abárìbí ìjọ náà níbi wọlé bàbá olóòsà tí wọ́n lọ pa ọmọ òun lójú kò tí mi ah. ọmọ tó wá fẹjọ́ sùn pé bàbá olóòsà pa ọmọ òun ní ẹ̀yìn tí òyì kọ̀ wọ́bẹ̀ ọ̀dọ̀ àwọn àdúlọ́wà yìí gbogbo tó bá ṣẹlẹ̀ bísú ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ se gbà àlàyé hùn. bàbá olóye kábíyèsí o èmi ò sí ilé láàárọ̀ yìí èmi ti jáde lọ jáde ni mo rẹ́nìkan ló sáré wá pè mí ó bá ní wàhálà kan ṣẹlẹ̀ nínú ilé mi ìgbà tí màá dé ta tí mo délé mo bá bá ọmọ kan ṣoṣo tí mo ní bẹ́ẹ̀ yóò kú ló ń pọ̀jẹ̀ lẹ́nu lóòótọ́ kẹ́ máa wo ọmọ yìí ní gírì àmọ́ gírì tó ń ṣe tó bá ti ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti jùlẹ̀ ara ọmọ yóò yá padà máa béèrè lọ́wọ́ ìyàwó mi pé bó ló ṣe ṣe tọmọ fi ń pọ̀ jẹ tó fi di pọ́mọ kú mọ́ lọ́wọ́ ló bá nígbà tí gírì gbọmọ láàárọ̀ yìí ló ń lọ sọ́dọ̀ bàbá olóríṣà ìgbé kan gbà òun kalẹ̀ bàbá bá gbàgbó fóun ó lágbo tí bàbá gbé fóun bó ṣe lò fọmọ tó lọmọ bẹ̀rẹ̀ sí ní pọ̀jẹ̀ lọmọ fi kú o. èmi tí wọn ò gbé bóyá rọ ni wọn pa pé àgbóṣe dìkan tí yóò pa ọmọ ara àwọn àkókò tí mo sò mọ́lẹ̀ lẹ́yìn kù lè. mo bá bàgbó sínú òkè fún ìgbẹ́ kò mú gẹ́gẹ́ bí omi kábíyèsí bákùkọ náà ṣe màgbọ́n tán làkùkọ náà bá tún náà tọ̀tọ̀tọ̀ ló bá tún fòṣọlẹ̀ ló kú. irú ló jẹ́ bóyá ni pé lóòótọ́ ni pé àgbo tí bàbá gbé fún ìyàwó mi ló pọ̀ mọ́. àkùkọ adìẹ kú. má sunkún sórí bí o wà yìí kì í ṣe bí gbígbé rárá kì í ṣe bí tán ti ń sunkún lọ fọkàn ẹ balẹ̀ ẹ sórí ẹjọ́ tó rò yìí á da bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ fi tó kù dà wá má sunkún má sunkún rárá àti rárá ni bàbá bó ṣàgbà ó yìí. gbogbo àtọ. mo lérò pé ẹ̀gbọ́n nǹkan tó mọ ọkùnrin yìí sọ. etí mi ò di mo gbọ́ lágbọ̀wọ́. kí ló wá dé tí ẹ fi pa lọ́mọ. ẹ̀yin ìlú mo yè mo kí yín o ìlú ò ní bàjẹ́ o kábíyèsí mo kí yín o ìlú ò ní bàjẹ́ o àpèrè ní tayíǹdì o ọ̀pá pùtẹ̀lẹ̀tẹ̀ fi darí ìlú ọ̀pá náà ní sẹ́mọ́ yín lọ́wọ́ o. ẹ̀rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ǹbá ní ẹja sinmi dọ̀ lórí rẹ̀ ẹ wò mí agbo tí mo fún ọmọ arákùnrin yìí agbo náà là fi wo ta lára fi yè agbo náà là fi wo ta tajero fi gún agbo náà la fi wo tọwárangún àga ìmọ̀ta èdè tí gbogbo ẹ̀ fi lọ ní pẹ̀lẹ́kùtù èyí tí wàá rí tó wàá dórí tiẹ̀ tí wọ́n sọ pé ó pọ̀ mọ́ tiẹ̀ ẹ̀yin ìlú ẹ̀ ṣe jẹ́ àṣàpérò lórí ọ̀rọ̀ yìí ìràwọ̀ sánmọ̀ tó ń tágbàlagbà pé sí. ó túmọ̀ sí pé kíni ẹlẹ́yìn fún alára wa fàjèrò ṣé irú tẹ́ ń fa alára àtẹjù rẹ̀ lẹ́fọ́n mi alẹ́ pa ọmọ ẹ fún ọmọ mọ́jẹ̀lẹ̀ jẹ ẹlẹ́ẹ̀fà alára àjèrò kí lọ́kà pẹ̀lú alára ah, àjèrò. olóyè ah, ẹ mọ polóye o ẹ mọ ẹ wọ èmi ọgbádùn ẹ ṣe ń wò mí o ah. gbogbo tẹ̀ ń ṣe yìí inú ti bí èmi iwájú kábíyèsí tẹ̀ wá ni o ẹ mọ polóye mi ẹ mọ lóye mi kankan mọ. bàbá òòṣà ẹ dájú ṣé ẹ rí ẹni tó jẹyán tó kú ó dẹ́rù bà ẹni tó gbé iṣu tiẹ̀ kaná ni ọ̀rọ̀ ò sì dùn lẹ́nu ẹni ètí ẹ̀ gé bí ẹni ètè tójú ẹ̀ gé ìyàwó arábìnrin nígbà tó rojọ́ ilẹ̀kùn ẹni tuntun bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ńgbà tó fọmọ lágbo ilẹ̀kùn ah, ah, ìkànnìyàn. ẹ wo bàbá ẹ mọ̀ wùlẹ̀ jà pòpò lọlé olóró ẹ tó pààyàn ló ń pààyàn ẹ tí ẹ pọmọ ẹ ní ẹ pọmọ ọhún ẹ kábíyèsí ọ̀dájọ́ ló kù ojú ah, bẹ́ẹ̀ lọ. ogun máa jà o. ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ yìí ososi ni ẹnu obùyọ̀ sí iṣó ni kò sí ẹ bẹ́ẹ̀ sì ni iye ò ṣe é tú dànù bàbá òrìṣà pòwó jì. ogbó àtọ kábíyèsí. mo rò pé ẹ òfin mi nílùú yìí. ó yé mi púpọ̀. wípé èmi ọba adéoyè ọmọ adénifújà àsìkò tèmi yìí èkú gbọ́dọ̀ máa ké bí èkú ni ẹja gbọ́dọ̀ máa ké bí ẹja ni bẹ́ẹ̀ ọmọ ènìyàn gbọ́dọ̀ máa fọ̀ bí ọmọ ènìyàn mo ní aáyán lásán ò gbọdọ̀ kú lásìkò tèmi tèmi tẹ́ran ó kù káwa jàjà sọ pé odidi ọmọ ènìyàn èèyàn ló kù yìí o tó kú torótoró. ẹ wo ẹ má jẹ ǹtọ́ yẹn yóò rí ìdájọ́ yìí ó fi díẹ̀ lọ́kàn mi kò ṣe dá fún mi ọmọ ìjọba ilé mi. torí n tó bá yé ni là á ṣèdájọ́ lórí rẹ̀ mo wá fi ẹjọ́ ilé fẹ̀yìn ìlú àtẹ̀yìn olóyè mo fẹ́ kẹ́ ẹ dájọ́ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dẹ̀ bàbá náà bàbá kí àwa àlù ká ṣe dájọ́. ẹ sì. ẹ̀yin arákùnrin. ẹ bàbá. ṣé ìwọ ò fi wàǹwàrà fọ́ kòkò àgbókò dàgbónú. bàbá yìí fọ́ ó wà níbi tí mo gbé pamọ́ sí tóró nìkan lẹ́rìí olùkan lẹ́rìí mi olùkan lẹ́rìí mi ìjọba fọ́kùnkùn olùkan lẹ́rìí mi ó ti dá nǹkan láàgbó lù kó pèdè jọ lé bàbá yẹn lórí ká sì dájọ́ lójú ẹ̀ ṣùgbọ́n ẹ sì ràn lọ́wọ́ kan fún wa ẹ dákun ẹjọ́ gba bí ìbọn sínú túbú. yọ sá lọ. ni kí wọ́n bá fi sí kó fi dọjọ́ ìdájọ́ kí ni ha kí ni ha tẹ́sí ọlọ́run ló tú àṣírí yín sẹ́wọ̀n bá yín tú ni ẹ fura sí bàbá yìí ni pé ń dán yọ̀yọ̀ pọ̀. àwòkọ etí ẹbí ń ṣètùtù wọn pa kúkú wọn pa gbogbo tẹ́lẹ̀ ìlàsìrì tú wọn ti ń pa tipẹ́ àwọn ti ń gbọ́ ogun tí ṣẹlẹ̀ tipẹ́. ọdún ìdí ọdún ìdí. gbogbo olú erin o tó gbogbo wa la mọ̀ nǹkan tí bàbá olóòṣà ṣe nílùú yìí kò sí àròyé àwítúwí mọ́ ní ẹ̀mí sọ pé káwọn gbẹ̀ kó tọ̀ tajìn ó ṣe é ṣe pé pọ̀ rẹ̀ ní ọ̀bọ̀ ọ̀nù ẹ̀ kò tó lọ kò tó ta tó lọ bọ́ ọbẹ̀ fún rẹ̀ ó sì wò sùn sùn ó fún ọmọ àjàní ní májèlé jẹ torí pàrà rẹ̀ ò yá ọmọ ò sì kú ẹ má wulẹ̀ ṣe há o kọ̀ wá sí ṣíṣe kọ̀ sáì ṣe o ẹni tó bá pààyàn ìdá wọn ìpa ìdílé ètí kábíyèsí fi sọ pé gbangba ló ń di fẹ́ẹ́ ká dájọ́ rẹ kí gbogbo òru ó lè rí n tó ṣe. bẹ́ẹ̀ni. àwọn ti ẹ̀rù pé ó ti dọ̀bẹ ó ti fò kúrò ní túbú tá a fi ọ sí ni aṣọ ó fúyẹ́ <laughs> ó fúyẹ́ ó fúyẹ́ ó rí rẹ wò. Ajani, Ajani, ìfọlọ́mọ ìwà Ajani? gbà pé àgbo gbogbo ẹ̀ tó gbé wa ẹ̀ tó ní. baba mm. baba ló ṣà agbọmọpa sórí sóòrè agbọ́dọ̀ fọmọ mu ìkókó ẹ̀ sóhun ni. òun náà ni. òun ni ó ti dáa báwọn ọlọ́run ni ẹ̀yin ìlú o ọ̀rọ̀ tó ṣojú ìlú kò farasin mọ́ o ọ̀nà tí afọ́jú gbà tó fi kó ẹyin mẹ́rin tẹ́ni ó sì lójú tó mú ẹyọ kan ṣe é pé àfi ká dàálẹ̀ ká tún ká tún ṣà wọ́n ti wá dá a báyìí. torí ìdí èyí ìdájọ́ ọlọ́run ni o kì í ṣe ìdájọ́ èèyàn. dọ́tún. kára o lè o. wà á wà á bọ́sìn bọ́sìn bọ́sìn rè é bí èèyàn. lọ gbé fún un kó ríbi ṣe rí lára kó nù mú bẹ. Ah, bàbá tọ́jú ẹbí màá ni. Hmm. bàbá òòṣà bàbá òòṣà. bẹ́ẹ̀ ni àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ṣàgbéjẹmọ́ wọ́ bálọ̀bálọ̀ ah. bọ́ wà dandan o. àyè o kí ni mo fi ṣẹ̀dá tó ní má wọ̀nú bú. Ah kí ni mo fi ṣe kọ̀ǹkọ̀ tó ní márìn lókè odò ẹ dákun kí ni mo fi ṣe légbèlégbé tó ní márìn lókè omi ayé ayé ṣe láìlá kó ayé ọ̀nà ló ṣe kàn ikàn wẹ̀wù ẹ̀jẹ̀ ayé o ẹ̀yin aráàlú ayé dire o kórojá aṣọ kan. abẹ́ẹ̀ rí báyìí bí orin kó bàbá kó ní dọ́là yóò kú lórí. orin mo mà ṣe gbogbo òlù. ayé sì mú orí ọ̀nà wọn sọ dìbò má mi lọ́wọ́ àmọ́ n ò ní wubi tí n ò fi lọ rè bá àwọn baba ńlá baba mi. ẹ̀yin alálẹ̀ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀. àmọ́ bí ire bá di bíi ìpàdé dọ̀hún. àṣegbé ò sí o àṣepamọ́ lohun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ṣàgbéjẹ́mọ́wọ́ bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ wá dandan o bábọ̀ bá wà dé o alágbọ̀nràn àmàṣà ni onílé fúnjà ìwọ mọ fọ̀rọ̀ mi lé lọ́wọ́ bá mi gbọ̀n yanu. àwọn wọnú onílé fúnjà lọ́ba mi Èdùmàrè àgbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fàlàrè bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè àgbéni níjà kẹrù òbò níjà kì í gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí. mo ti ṣe nínú ayé. bí bàbá mi bá ń tẹ́ ó tún dàrin náà ó tún dojú àlá ó tún di gbére ó di gbére ó di báàrí ní tààkù ni. ọ̀dàlẹ̀. òṣìbà nígbà ò ẹ̀ máa ṣe lọ ẹ̀san ń bẹ fún ọ o bàbá mi ò wọ èyí tó dá wọlé onílé fújà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fújà gbèjà méjà onílé fújà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ gbèjàmíjà. ọ̀kárẹ̀ ọmọ mi ọ̀kárẹ̀ ojú òní tì ọ́ ojú òní relédè ọ́ torí nínú ọba ara lójú wà ayé òní gbójú lọ́rẹ́ o nínú ọba ara lápá wà apá rẹ̀ òní rọ̀ nínú ọba ara lẹ́sẹ̀ wà ayé òní fi sàrà àrìn ẹ̀dẹ̀ sí ọ nínú ọba ara gbogbo ara wà ayé òní fi sàrà rẹ̀ bí ọ. Àṣẹ ọ̀rì ẹwà tómi ọmọ mi bí àjà ó bá dìn nílùú kò sẹ́nìkan tí mọ̀ a lè sọ pé yóò pẹ́ kó já a sì lè sọ pé yóò yá kó pẹ́ nìkan rìn kése àbọ̀gbọ́ ìdí nìyí tí mo fi fẹ́ kí wọ́n mọ̀ wọ́n náà mo fẹ́ ró ìwọ náà ní agbára mo fẹ́ kí wọ́n mọ̀ káàkiri àgbáńlá ayé bí wọ́n ṣe mọ̀ mí wò mí wò ọmọ mi n ò fẹ́ kí apá ọ̀tá kankan ò ká ọ torí apá wọ́nrínwọ́n kan kì í kági oko n ò sì fẹ́ kí apá àkà kankan ó tẹ̀ ọ́ àbọ̀ ọ̀gbọ́ apá ayé ò ní ká ọ ọ̀rẹ́ agbára àgbà náà tá a gbé fún mi n ó gbé wọ̀wọ̀ náà báyìí báwọn ará iwájú ṣe ṣe tèmi fi gbà á tó fi dáa tiẹ̀ náà ó dáa. Mm. pa òkú láàpin fá ẹ̀gán torí ọlá àpọ́dù tẹ̀tẹ̀rẹ̀gún àbìdí gbòdògbòdò orúkọ tá a pòrìṣà aláàkọ ẹ má ti ń forí làpò orúkọ tá a pèsè ọ̀dàrà ó yá jáde. Whoa! ọmọ mi ìjagun tá a jagun nílé alára tó fi gún yóò gùn fún wọn náà ìjagun tá a jagun nílé ajérò tí ayé fi ń pé wò yóò gùn fún wọn náà ìjagun tá a jagun nílé ọwọ́ àràǹgún àga ìmọ̀ àtàyèdè tí ọ̀ràǹgún fi ń jí ọ̀ràǹgún ayé ó gùn fún ọ ó yá tẹ ọwọ́ rẹ̀ a káyì ètí rí tọ̀ ń ṣe bí ọ̀gbẹ̀rì ìbílẹ̀ ọgbọ́n láti bí ọ ọwọ́ èèyàn ni ọmọ mi ọjà yìí. yóò jẹ̀bi iná fún ọ yóò jẹ́ bí òòrùn fún wa yóò jẹ́ bó ṣe jẹ́ fáwọn ará wa yóò jẹ́ fún ọ bó ṣe jẹ́ fún èmi náà torí àṣẹ ni tún fi túlé àṣẹ aláǹgẹmọ ni fi ní orúkọ àṣẹ wàá wà ní tìrèké ọmọdé mọ́ṣẹ́ ló àníkóṣẹ́ àgbàlagbà mọ́ṣẹ́ ló àníkóṣẹ́ torótoró ńlá àbá ọká torótoró ńlá àbá ọ̀sà ṣèbénìkà ní foró tiẹ̀ kájú ọ̀nà ọ̀rọ̀ tẹ́ kò ló balẹ̀ sọ ilẹ̀ ti gbọ́ lónìí òdìjọ kaba kú kóronú rẹ̀ òdòkú ọ̀yá ẹnu ọ̀yá mẹ̀bẹ́ ọ̀yá kó wọlé síbẹ̀ má wojú rẹ̀ wò ọ̀yá ẹ̀ ẹ̀ ẹ̀ gbàlagbàro kárí. níjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kì í gbáre fẹ́lẹ́bí onílé fún já gbèjà. wọ́n ní bàbá mi ń sìn àbí bàbá mi fẹ́ fàpẹẹrẹ kan ràn mí ni n rí wọn níbo ló wá lè gbà. òṣìkà ságbéjẹ́ mọ́ wọ́ bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ wá dandan o bàbọ̀ bá wà dé o alágbọ̀nràn àmàṣà ni onílé fúnjà ìwọ ọmọ fọ̀rọ̀ mi lé lọ́wọ́. Hmm. owó èrò tí bàbá mi fi ràn mí lójú oorun délé yìí àmì ni bàbá mi fi ràn mí yìí o èmi náà wá wúwo ọmọ gbọ́n. gbẹ́ ẹ bò ẹ tọ́ àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní ó ń bọ̀ ǹjọ́ àwọn ni wọ́n dẹ́ẹ̀dẹ́ ní ìsìn ojú náà mọ́tò bàbá ọ̀rọ̀ pàtàkì kan ló gbé gbogbo àwọn olóyè òdewájú yìí hmm. awuyewuye kan lọ láàrin ìlú kìí ṣe pé wọ́n ní wọ́n sọ fún àfi ara wa gbọ́ ni nípa ọ̀rọ̀ àdùnní ọmọ bàbá olóòṣà bóyá ìwádìí gbọ́ ọ̀rọ̀ bóyá ìgbò lánìká wà nà ń bẹ fún yín tá a fi wá. ẹsẹ ọmọ àbọ ọtún àbáyọ òní tán lórílẹ̀ àṣẹ ṣeré bí bá ní mo gbọ́ ìrọ ni mo pa. àdùnní ọmọ bàbá olórìṣà tòótọ́ ló wá sáfẹ́ mi tó sì kó àwọn àgbà bíi mẹ́rin nù tó kó wọn lẹ́yìn wa ó wà ní pẹpẹsẹ pé òun fẹ́ yí ẹ̀yìn bàbá òun padà òun sì fẹ́ tọwọ́ bọ ọdún ìgbọ́ bàbá òun òun fẹ́ sọdún bàbá òun gẹ́gẹ́ bí ọdún òrìṣà. ọ̀yàkúyà kúgbìjọ́ òrìṣà bọ́lọ́gbọ̀dẹ. bá dé. tàlá sì bọ́run bá dé. tàlá ó máa sìn lójoojúmọ́. tàlá sì lójoojúmọ́. tàlá ó máa sìn lójoojúmọ́. tàlá lójoojúmọ́. tàlá ó máa sìn lọ́dún bá dé. tàlá sì tàlá ó máa sìn bọ́dún bá dé. fún òròlú ọmọ kìkì là gbádú adélàwé ọmọ oríire tí sunkún àtẹ kòtòkúta oró jìngbìrin bàbá tí wọ́n tẹ gbogbo ọ̀nà sómi sùúrù dínà láwẹ̀. Orísun bọ́lá Ọ̀ṣunmọ̀jẹ nílé sábẹ́ ọ̀pára òrìṣà tọ́lá ọmọ mẹ́kùn lóòyẹ̀ ẹ̀yin lẹ́ni kí n rí báyìí kí n tọ́ báyìí ẹni kí n ṣe bí erébí eré kí n gbé tàfún lájẹ lórí ní kí n ṣe bí àwàdà bí àwàdà kí n fi wọ́n mìtìmìtì. bàbá mi ò rí ìṣàgbọ̀ òun jiyàn o dákun rọ̀ wá kó wá pẹ̀rọ̀ fáwọn ọmọ rẹ̀ o. ó yẹ mú ewé rọ̀ ẹ kì í bọnú kòkó rí yín ẹ máa fi wọ́n mi síra yín lára torí bàbá ti rọ̀ wá o bàbá ti rọ̀ wá. nítorí pé kí ni ẹni bá fàjẹ́ ẹni bá ń fowó ẹni bá ń fọmọ bàbá ti pẹ̀rẹ̀ wá báyìí o ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ̀dúà ẹ máa fi gbogbo tá a bá ń fẹ́ gbogbo tá a bá ń fẹ́ ni ọmọ béèrè fún bàbá ti pẹ̀rẹ̀ wá o ẹni bá ń fowó ẹni bá ń fọkọ ẹni bá ń fọmọ gbogbo tá a bá ti ń fẹ́ ẹ máa béèrè fún bàbá ti pẹ̀rẹ̀ wá o àsìkò yìí gan-an náà ni ẹ máa béèrè fún torí pé kí ni gbogbo tá a bá ti wí pátá báyìí yóò bọ̀ yóò dùn ṣe o. olórí àgbà ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nílùú lẹ́ni. wọ́n kúkú gbọ́ ṣèbí lórí ọ̀rọ̀ bàbá òṣàgbòwújì. mo gbọ́ tó ń yẹ̀yìn ẹ̀ padà tó ń ṣayẹyẹ fún tí gbogbo òlú mi tì tì tì tì tì. kódà gan mo béèrè lọ́wọ́ kábíyèsí nǹkan tó ń rí sí i hmm. ṣe ni kábíyèsí ṣọ́ọ̀nù mi ó ṣàmùkú tó dọ̀rọ̀ bàbá yẹn hmm kábíyèsí òkè ti fẹ́ kẹ́mi nú kọ́kọ́ kùn rárá rárá rárá gbọ́dọ̀ ti yan ní gbẹ́nu sọ ìyàbọ̀ ta yàrá ẹ̀. Hmm. olórí ọ̀rọ̀ ọmọ bàbá yìí máa ti dàràbà ó ti dìjì tẹ́ bá rí bọ́n ṣe ń pọn lélẹ̀ ni kí ọ̀rọ̀ ọmọ yìí má lọ di àgékù ejò tó ń ṣòro bí agbọ́n. àgékù ejò hmm. àwọn olùfẹ́ ṣòro fún ah, kò sí nǹkan tó jọ wò ó ìwọ ni mò ń dúró dè o because èmi ti ń map out plans mo ṣe fẹ́ dín pẹ̀lú ọ̀rọ̀ yẹn but mo ní pé kò dé kájọ sọ ọ́ sórí èmi kàn ní di bíi two three days kí n fi yanjú ọ̀rọ̀ ẹ̀ sórí wọn máa fi after two days máa get back sí nǹkan tá a máa ṣe sí i a máa ṣòro mo ti ẹ̀ trust mi ná lórí ìlú. <laughs> Ah, eh, o trust mi ah. o ok ah, mo rò pé bóyá òun mi kan ní àbò lọ́hùn wò pé kíní wọ́n fi gbogbo yẹn lẹ̀ <laughs> gbogbo yẹn lẹ̀ òkú ọ̀run ní wọn tó gègègègè tó bẹ̀rẹ̀ sí ní dàrú tó bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀kan lẹ̀ kò sí wàhálà ọmọ tó fẹ́ dòrò yẹn hmm. ọ̀run gbogbo kò sọ̀rọ̀ bọ́ṣà gbà bọ̀ rí. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò yẹn hmm. kò ń ṣèyàn lásán o ọmọ tẹ́ ń wò yìí ó ti dòrìṣà tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ ní láti lọ tógúntógún ni o ẹ máa dira gidi ni o ṣe rí tẹ́ ẹ bá plan wípé ìbọn ẹyọ kan lè fẹ́ fi pa ẹ sọ di mẹ́wàá because kí bàbá ẹ̀ tó kú ló ti pọ̀ nǹkan sí lára so ngangan fúnra rẹ̀ ti dẹ̀rù jẹ̀jẹ̀ ẹ dira dáadáa ni o. olórí Eh? ẹ ní láti stress ara yìí ṣé kí picture ẹni tá à ń wò yìí kò tó nǹkan tá a gbọ́dọ̀ stress ara wa lé lórí gbogbo pé à ń kóbọn mẹ́wàá kóbọn ogún lọ́ba yẹn ẹ gbàgbé ẹ ṣé bó ṣe wà yìí ẹni tí mi wò yìí kò lè jẹ́jú ẹyẹ kan lọ. ẹ ẹ ò bá má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ nǹkan tí àwọ̀ òmò lọ ti sọ fún wa yẹn àmọ́ olórí kò sí bó ṣe lè wù kó gbóná tó kódà kó ju ti àjẹ́ ọ̀tá lọ ọlọ́run á fún wa ṣe. <laughs> ẹjọ ẹjọ nítorí ọlọ́run ẹ wò ẹ wò ẹ wò ẹ má jẹ́ kó ju èmi sí ọjọ́ méje lọ because a ti gbọ́ pé lára àwọn tí bàbá ẹ̀ máa ń ṣiṣẹ́ fún wọ́n fẹ́ mú ìrìn àjò kan ẹjọ láàrin èmi sí seven days ẹjọ. <laughs> olórí ẹ consider pé it's done already. a ti parí iṣẹ́. don job nìyẹn. bọ́ ẹjọ́ nítorí ọlọ́run nǹkan tó bá ń dùn ló máa ń pọ̀ lọ́wọ́ ẹ tí a bá ti parí iṣẹ́ balance yẹn ẹ jọ ẹ má fi ṣeré oh. a ní ìdẹ. owó ló kéré jù ní gbogbo nǹkan tá à ń sọ yìí owó wà á èyí ṣàṣe clean job. if that should be the case it's done. Mm. thank you. let's bounce. thank you so much. Oh, ọlọ́run dẹ̀ máa fún yín ṣe thank you. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ságbéjẹmọ́ wọ́ bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ wá dán. Hmm, tẹ̀rọ̀lì <laughs> ah, ẹ̀yìn ètò lè ẹ burú ẹ burú tàgídé ni ah, ah. oníṣẹ́ ti jẹ́ in hmm. fact i dey appreciate yín iṣẹ́ takuntakun lẹ ṣe o ṣe rí àwọn tí wọ́n múrò yín yín wá fún wa pé ká lò yìí àwọn ò disappoint wa rárá gẹ́lẹ́ bọ́ ṣe ròyìn yín bẹ́ẹ̀ la ṣe bá yín mm-hmm. mo fẹ́ lè sọ pàápàá wípé ẹ tún ṣe ju bọ́ ṣe ròyìn yín lọ mm-hmm. ah thank you so much mm-hmm. well done ẹ kú iṣẹ́ takuntakun olúwa túbọ̀ máa fún yín ṣe ah gbogbo bó ṣe lọ làwa náà ń gbọ́ ah kò sí ìta gbọ́n bẹ́ẹ̀ gbogbo alákọ̀ọ́kọ́ tí mọ́ńkẹ́lì ẹ̀yìn ẹ̀ tó lọ fara gbọ́ta tójú olórí fara gbọ́ta táriwo sọ là láàrin ìgboro ah ìgbọ́n ti ń bà wá tẹ́rù tí ń bá táyà wa ti ń já tá a ti rò wípé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí kó má jẹ́ pé tó bá ṣe ń fa gbùrùgbùrù a máa fa gbó kó má ìpọ́njú máa kó wa gbẹ̀yìn ni àmọ́ ńgbà tó tún yá ah. tíná mú olóró tẹ mú olóró balẹ̀ tó lórí burúkú pàpà gbọ̀rún lọ ah, inú wa ń dùn báyìí ni a ní ọbẹ̀ ti sọ mm. àwọn ọmọ mi àwọn ọmọ mi tó ṣá proper thank you and well done. Thank you so much. àwa náà wá rò láàrin ara wa pé àwọn guys yìí ṣiṣẹ́ pé a ní láti compensate yín yàtọ̀ sí ẹ̀tọ́ yín tẹ́ ti gbà already mm-hmm. kakọ wo pé kakọ tún ṣeré fún yín ni kakọ tí ẹ jẹ́ kẹ́ mọ̀ wípé yes iṣẹ́ gidi lẹ ṣe compensation yín rèé. ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ o ẹ̀rù ò dẹ̀ ní bàwá náà láti pè ní next time hmm. ẹ ṣe gan-an ni. olórí Sherry, I appreciate eléyìí tẹ̀sí fún wa but ẹ need last, my appreciate to our bó Sherry, yẹ lọ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń need them because iṣẹ́ ti wà òun làwa ń ṣe and this is what we do for living so we are at your service anytime. Thank you. To, to the oloris ẹ Joe, ẹ jọ ṣé ẹ lẹ́lòmíì tẹ́ ẹ fẹ́ Daddy, <laughs> torí ẹ̀jẹ̀ rùn lórí tiwa o àlàfẹ́ pààyàn o. ẹ̀ẹ́dẹ̀rì lórí ọwọ́ yẹn. àti lè sàn sìn yìí confidently wípé kò sẹ́lómi ta tún fẹ́ yanjú ẹ because I lè sọ àwọn wèrè tó wà ń gbòòrò wọn lè fẹ́ gbéná wojú ẹkùn ẹ mọ̀ pàrọ̀ láti jẹ́wọ́ fún wọn ni pé àwa gangan nìyá láyà wọn ẹ but for now ẹ mọ̀ ẹ kàn sí lọ sinmi tí wọ́n bá ti yọjú àwọn máa gbá yín láago. olórí ẹ jọ ẹ bá wa bẹ̀ wọ́n torí ọlọ́run ẹ jẹ́ kó ṣe yìí. ṣé tó bá wà bẹ̀ wá lọ. Oh that, that, that is what makes me happy. olórí ṣẹ́rí ẹ ṣe gan ṣẹ́rí nǹkan tó ń sọ fún yín yẹn òun láì kóun kan máa tẹ̀jẹ̀ sílẹ̀ all the time so ẹ ṣe anytime tí a bá ní ìdùà we are to serve anytime. ẹ ṣe gan ni o. àṣegbé ò sí o àṣepamọ́ lóhun tá a bá ń ṣe ẹ̀san akẹ́ òṣìkà ságbéjẹ́ mọ́ wa bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ lọ. ayé bínú kan ó da kan sómi ayé bínú yọ̀ ó dayọ̀ ṣe èpè ayé bínú èmi àti àwọn mọ̀lẹ́bí mi wọ́n pa wá tìrantìran ọmọ aráyé wọ́n dá èmi èmi àti bàbá mi légbodò ah! ọlọ́run o mo fẹ́ gba ẹ̀san lára àwọn ọ̀bàyéjẹ́ àwọn afi ọwọ́ ọlágbáni lójú ọlọ́run o kú mi lọ́wọ́ kí n gbẹ̀san lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́. Tinúkẹ́ ẹ wá ṣí gate fún mi. ọ oh, ẹ wá ń tà mi ò pé sọpọ́ làlẹ́ máa dé ni mo fọwọ́ ṣí gate mọ́mì pè é níbi tó ti ń sùn òde ta fóònù mọ́mì wà ń ta báàgì mọ́mì wà ń ta mọ́tò mọ́mì wà ń ta bọ́ mọ́mì sọ pé àwọn ò wálé lálẹ́ yìí náà. kò yé mi náà àti mi. Ah, ah. yálò. má sọ tinú mi jáde inú mi ò ní dùn o ẹ má jẹ́ ń tàn inú mi ò dùn inú mi ò dùn ó sì yẹ kẹ́yìn náà fura nítorí pé gbogbo pàdé tá a mọ̀ ń ṣe ní gbogbo gbà ẹ rí i pé wọn ò bá yín dá sí mọ́ kí ni tó fà á kojú lórí ọ̀rọ̀ àwọn aya mi lọ torí gbogbo yín ò gbọ́dọ̀ sọ fún mi pé ẹ mọ̀ tí ń ṣẹlẹ̀ sí mi láàfin gbogbo yín lẹ mọ̀ ìgbà tí mo fi àwọn aya mi wá ààfin yìí ẹ rí bí wọ́n ṣe dọ́sọ̀ tí wọ́n ṣe fi tọrọ gẹ́gẹ́ bí obìnrin wọ́n wá di apẹ̀rẹ̀ àjàṣẹ́ wọ́n dẹni tárùn ń bájà débi pé wọn ò ṣe é fi hàn gẹ́gẹ́ bí olórí mọ́ mo wá náwó náwó owó tán kẹlẹ̀ bẹ́ẹ̀ làrùn yóò fi wọ́n lẹ̀ ẹ̀yin olóyè kò yẹ kẹ́ ẹ ṣe báyìí sí mi o torí pé tẹ́ bá lẹ́ẹ̀ gbọ́ ìrọ̀lẹ́ pa ṣé bẹ́ẹ̀ náà ni wà mí ò ṣe dáa tó láàrin yìí ni. Ah, kábíyèsí orí ah, ah, bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa náà lẹ sọ pé ni tó ń ti yà níjọ́ rìn. bẹ́ẹ̀ni ìtọ́fà náà tá a fi ẹ̀fẹ̀ ká mọ̀ ni tá a sì rí pé bóyá ó ti ń yàtọ̀ nígbà ẹ̀ wá ti ṣàlàyé fún wa ní ẹ̀sìn àwa ní wòran torí pé àrùn tí bá ń sunkún jì lóye ọ̀sọ̀ ọdún abọ́yadé gbogbo ọlọ́yà náà lọ́yẹ̀ ó ṣe ní ìsìn àwa mọ̀ bá ṣe kígìrì àwọn olóyè ọlọ́run sì bá mọ ara wọn ó yà àìsàn yìí sí ilé wọn lára wọn yóò kó lágbára ọlọ́run. kábíyèsí ọ̀sán tó ti sọ ara wọn yà á gbìyànjú. ẹ̀yìn àmọ́ iṣẹ́ ilé ìgbín ọwọ́ abẹ́ ni ẹ̀yìn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé láti sìn lọ báyìí láti tẹsẹ̀ bọ́ ṣòkòtò. ẹ ẹ wo kábíyèsí èmi fẹ́ kẹ́ lọ fi ọkàn ara yín balẹ̀ ẹ ká tó túká lẹ́yìn àgbègbèsẹ̀ sí. bẹ́ẹ̀ni. kábíyèsí ṣé èmi lè fi yẹn yọjú sáwọn olórí yín o kò burú ju ilé ọgbà láyé ọgbà ẹ dọ̀tún bá a mú ìyálòdì lọ́nú yẹ̀wò kó lọ rí yọjú sáwọn olórí. kábíyèsí. kábíyèsí ká tó a ní nǹkan kan náà tàbí ìfẹ́ láì sọ bẹ́ẹ̀ bóyá àwọn olóyè ẹ̀jẹ̀ ká bá Thank you ẹ pẹ̀lẹ́ o ọlọ́run fún yín lálàáfíà pí kí ni yóò rí báyìí tẹ́lẹ̀ ó túbọ̀ ń pọ̀ sí ni. ìyálòde ẹ wò bó ṣe ń sùn bó ṣe ń jí nìkíní yẹn pọ̀ sí èmi àti kábíyèsí kò sí nǹkan tá a ti ṣe àmọ́ tá a fẹ́ gbé wọn lọ́gàn tó ti sù wá. ẹ̀yin olórí ẹ wò ẹ má sunkún mọ́ ẹ fọkàn ara yín balẹ̀ ṣé tó bá di lọ́la má bá yín pe pásítọ̀ wa kó wá ṣe prayer fún yín ní agbára Ọlọ́run gbogbo bíi tí kìíní gbà wọ ara yín ló máa gbà jáde. ẹ ṣeun yẹ wa ẹ ṣe o ibi òrírò eléyìí o èmọ̀ rẹ o èmi olórí olórí ẹ má sunkún mọ́ tẹ bá tún sunkún á máa pọ̀ sí i ní kí á tún máa disturb yín. kábíyèsí àti gbogbo ìlú mòye ẹsẹ̀ ifá tí a dá yìí ìkawòrì ni ohun tí ifá yìí ń sọ fún wa ifá ní ìkawòrò kò ń bẹ̀jẹ̀ adíáfẹ́lẹ́jẹ̀lú mọ̀ pé adíwá fún kẹlẹ́ àrùn tí ń ṣẹlẹ́jẹ̀lú ò tán mọ́ wọ́n ṣe ṣe sí owó tán kẹlẹ́ àwọn olórí yín ní ifá ìbáwí o ifá ní gbogbo ogun tí ń jà láàfin yìí ifá ní kábi àwọn olórí yín léèrè wò ọwọ́ olórí ló ti wọ́ wá àwọn nǹkan kan ń bẹ níkùn wọn tó yẹ kí wọ́n jẹ́wọ́ tán bá ti lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo tí ń ṣe wọ́n yóò kú mẹ́ pátápátá bí ifá ti wínú kábíyèsí o. Ah, awo a ní ara àwọn olórí ọ̀yà kẹ́bà wà á sì fún àtàrà àwọn òfìyà ẹ̀ ń sọ nǹkan mi wọ́n ní sùsèdè kan ẹ̀ lójú ọdún ní àrò ẹ̀yìn lọ́rọ̀ sọ wá jọra wọn báyìí. ohun tí ifá sọ ó yé ifá ó dẹ̀ yé olódùmarè gbogbo àná la mọ̀ pé <laughs> ifá ló mọ̀ ní Ọ̀rúnmìlà ló mọ̀ la ifá náà ló mọ ọjọ́ mẹ́rin òsàdásáyé gbogbo nǹkan tí ò yá wa ẹ̀dá kedere lójú Ọ̀rúnmìlà ẹ̀yin ẹ jẹ́ kí àwọn olórí ẹ jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ inú wọn jáde. màá jẹ́wọ́. bàbá bàbá ẹ má ṣẹ́jú sí mi. kí lẹ̀ ń ṣẹ́jú fún ẹ jẹ́ kó lórí sọ̀rọ̀ náà. ṣé mo ṣẹ́jú ni. ẹ ṣẹ́jú ló sọ pé ẹ ṣẹ́jú. ẹ ó yẹ yíyún mọ́ ọ láà ni. wọ́n ń ṣẹ́jú ni wọ́n ò fẹ́ sọ̀rọ̀ ni. ẹ sọ̀rọ̀. ẹ wo màá sọ̀rọ̀. àtẹ̀mí náà. ara ni mí. bàbá ẹ ṣeun ẹni tá a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ àlàáfíà ti dé a ṣe nǹkan bàbá ẹjọ dé bàbá jẹ́ nsọ̀rọ̀ jẹ́ nsọ̀rọ̀ sà ẹ ṣe rí àwọn bàbá wa bàbá olóyè tó wà lórí ìjókòó yìí àwọn ni wọ́n ránṣẹ́ sí wa wọ́n wá bá wa wípé àwọn nílò wa fún nǹkan kan táwọn fẹ́ ṣe sọ̀rọ̀ bàbá òòṣà àgbòwújì pé gbogbo ìṣesí ẹ̀ nínú ìlú yìí bíi kó rẹ́yìn kábíyèsí ni bíi kó gbapò mọ́ wọn lọ́wọ́ pé gúlégúlé ẹ̀ ti pọ̀ jù wípé àwa gẹ́gẹ́ bíi ààyò olólùfẹ́ kábíyèsí a ní ró pàtàkì láti play nínú àti bring ẹ̀ down láti rẹ́yìn bàbá yẹn nínú ìlú yìí ẹ̀yìn náà wá ní ká dàbí ọgbọ́n pé ká yanjú ẹ̀ àtẹ kọ́kọ́ fẹ́ èmi ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀ àmọ́ wọ́n wá dé pẹ̀lú oríṣiríṣi nǹkan la bá gbà sí wọn lẹ́nu la bá ṣàgbà wọn fọwọ́sowọ́pọ̀ ta ṣàfihàn wípé ààrẹ bàbá òòṣà àgbòójì. ẹjọ a ti sọ̀rọ̀ ẹjọ ẹ ṣàánú mi mi ti sọ̀rọ̀ ẹjọ ara mi ni. ìyá ara balẹ̀ o ìfara balẹ̀ o bí a bá dẹ̀ dàgbọ́ farabalẹ̀ àwọn àbò olóyè wò lè nínú ká sí tẹ́ ẹ sọ bàbá. ẹ bàbá yìí ọ bàbá àti bàbá ọtún. ó sì àti àtàwọn àparọ. balógun ọ̀tún òsì àṣẹ́nibi ni àṣírí ti tú báyìí. n bí ti kábíyèsí náà là ń ṣe. kábíyèsí wo lè ṣe wọ́n rán yín iṣẹ́. ẹ ẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá olóyè ẹ má jẹ́ n gbọ́ pínpín lẹ́nu yín mọ́ asẹ́ni agbójú okùn ní òjẹ́ ní agba ẹ̀yin ọ̀wọ́n tí mo fi ṣe igi lẹ́yìn ọgbà mi àsẹ́yìn lẹ́ ń dàlúrú. Ah! Hmm. ó kú o ó tún kù. ẹ sọ nǹkan kejì tó tún wà nínú yín. kò sí nǹkan mi mọ́ kò sí nǹkan mi mọ́. ọwọ́ ọmọ mi lè ṣọ́ra ẹ̀ o. ti gbọ́ ẹ̀gbọ́n nǹkan mi wà bàbá a tún ṣe nǹkan mi ẹ sọ̀rọ̀ ẹ ṣeun yà wá ẹ ṣe rí nígbà tí ọmọ bàbá tí òun náà tún wá bẹ̀rẹ̀ sí ní iṣu oríṣiríṣi nínú ìlú ẹ wo èmi àti ìyàwó mi wá wò pé ah, nígbà tá a ti rẹ́yìn bàbá ewu tún ni ọmọ bàbá tó fẹ́ máa ṣe orò bí agbọ́n àwa ni pé kò sí ṣíṣe kò sáà ṣe òun gbọ́n òótọ́ ń lù ú ni èmi àti ìkejì mi àwa àárín ìyá yakela lójú ẹ̀ bá ṣe pa nìyẹn. ṣé sáwa náà la tún rẹ pé kẹ́ ẹ lọ pààyàn. ẹ̀yin kọ́ àmọ́ ẹ̀yin ní ẹlẹ foundation àwa kàn kọ́lé lé lórí ni. ẹ ṣe wá rí i pé ó dàbí ẹni pé ọmọbìnrin nángọ náà ni. ẹ nígbà tó sọ pé àwa kọ́ la. bẹ́ẹ̀ ni ẹ̀bẹ́ rí pakọ̀ gbóná nù. Ah, ah. ẹ àwọ ẹ dákun ẹ gbà mí torí onílù ò ní fẹ́ kó tú àwọn wọn wọ̀nyí bí ìbásọ́ra wọn ò tù mí mọ́ lórí ẹ táburú tó wọ pálásì mi wá tó máa fi kẹrù tó máa fi jáde padà tí òfin nìkan nìkan kan mọ́. kábíyèsí mo sì fìlà forí adé o mo kọ́kọ́ fẹ́ bẹ̀yìn mo rọ̀ yín mo fi alálẹ̀ àǹbàbà yín mo fi bẹ̀yìn kẹ́ ẹ fi orí àwọn olórí yín àti àwọn olóyè yín nítorí wípé kí àwa náà lè bá rí dáríjì ẹ̀ṣẹ̀ gbà ifá ń sọ fún wa wípé ẹni tó mọni ní í ṣe ni ènìyàn tí ò mọni kì í ṣèèyàn adéáfọ́sìn tí salábàárìn ẹyẹ oko ọ̀sìn mọ́ bàlẹ́ rẹ kó mọ́ bàlẹ́ tà àfijù ẹyẹ oko kì í kàtè ẹ̀ tọ́lọ́mùbá ti fọ̀tá ẹni wọn ni kò ní lè pani mọ́ a lọ sí ojú orórì bàbá òsà àgbòwíjì tí a lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí bàbá ń kú nípa ti ara ni kò kú nípa ti ẹ̀mí nítorí pé ó ṣe wá wọn onínúure ni bàbá wọn ó ń ṣe dáadáa sínú ìlú oore tó ń ṣe ni àwọn olórí sọ di bí yìí tí wọ́n rò pé káà ní í ṣe ìdínú tí àwọn àlùjọ̀nú rẹ̀ àti àwọn arúnmọlẹ̀ rẹ̀ tí wọ́n fi ń bínú. pásítọ̀ ìdí àti ìtumọ̀ nìyí tí mo fi ń gbẹ̀san ìyà tí wọ́n fi jẹ àwọn mọ̀lẹ́bí mi lára gbogbo ènìyàn. ní àfikún wọ́n ṣe gbogbo operations tá a lọ fún àbí gbogbo iṣẹ́ tá a ti ń ṣe láti gbàtà ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ṣe pé àdìbọn mú rárá àbí wípé bóyá àtàjẹ èèyàn sílẹ̀ àṣẹ bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tó lówó àti àwọn lọ́rọ̀ tí wọn ò rántí àwọn tí ò ní òun làwọn ń gbà lọ́wọ́ wọn láti fi lè ṣèrántí àwọn tí ò ní. ìdí nìyẹn tí a fi kó gbogbo owó tí a nílé pamọ́ àtàwọn dúkìá wa wá sílé ọlọ́run fún ìtọrẹ àánú. pásítọ̀ ṣe rí owó tó wà nù báàgì nílẹ̀ yìí àti gbogbo mọ́tò tó wà níta pátápátá a kó wá sí ilé ọlọ́run wọ́n kẹ́ bá a fi fún àwọn ọmọ aláìní torí àfẹ́ kí dúkìá èèyàn kọ̀ọ̀kan kó wà lọ́wọ́ wa mọ́ ká tó padà síbi tá a ti wá. Hmm. àmọ́ o ẹ̀yin ará mi nínú olúwa ẹ bá má ti fi ìjà sí ọwọ́ ara yín jà kí ẹ fi ìjà fún olúwa jà. bẹ́ẹ̀ni nítorí wípé ọlọ́run ló mọ ìjìyà tó tọ́ àti ètò yẹ fún gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá kò sì wù ọlọ́run fún ẹlẹ́ṣẹ̀ kankan láti kú sí ipò ìkà èyí nìyẹn tó ṣe rán ọmọ rẹ̀ kan ṣoṣo tó rán wá sílé ayé láti wá kú fún gbogbo ẹ̀ṣẹ̀ aráyé èyí tí a rí kà in John three sixteen tó ní for God so loved the world that he gave us his only begotten son that whosoever believes in him shall not perish but have everlasting life in Matthew chapter one verse twenty-one we can also read that she shall bear a son and thou shalt call his name Jesus for she shall deliver his people from their sins. Hmm. nísìnyí èyí tí ẹ ti fi ẹsẹ̀ ara yín wá sí ilé olúwa láti wá tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ iṣẹ́ tiwa òun ni láti gbàdúrà fún èyí tí àwa sì ní ìgbàgbọ́ nínú olúwa tí a ké pè ní gbogbo ọjọ́ wípé a gbàdúrà wa ẹ kúnlẹ̀ ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run bàbá ọlọ́run ọmọ ayérayé tó dá ọ̀run àti ayé ọba tí gbogbo agbára láyé àti lọ́run bẹ ní ìkáwọ́ rẹ̀ ẹ̀yin ni àwa gbójúlé tí a fi àwọn ọmọ rẹ̀ yìí tí a fi lé lọ́wọ́ wípé kí èyí olóhùn ro ti ẹ̀jẹ̀ jésù lórí igi calvary pé kí ẹ wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wọn mọ́ lórúkọ jésù olúwa dáríjì wọn olúwa wẹ ẹ̀ṣẹ̀ wọn mọ́ olúwa wẹ ẹ̀ṣẹ̀ wọn mọ́ olúwa dáríjì wọn olúwa sọ wọn di titun nínú rẹ̀ olúwa sọ wọn di titun. Ah. Ah. Wonderful. Wonderful. Ah. Eh, ah. Eh, ẹ ẹ ẹ má bínú ẹ jọ ó ń jọ mí lójú ni <laughs> ẹ jọ tí mo bá ti ń ṣàṣìṣe àbí ayé mi ti ń ta lọ ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí n mọ̀ bí ṣe ń ṣe mí gangan gangan ah láì ṣe pé mo lára ẹ̀ náà ẹ̀ sì mú sùtìsì bó ni ọ̀run sì wá wọlé tí ni kò sí ìmọ̀gbà tẹ kọjá bí gbòòrò ilẹ̀kùn gbàgbàgbà ìyìn sì gbòòrò ẹsẹ̀ kankan tí mo kàn rí náà ni pé ẹ jáde nílé ẹ pè mí mo sì fẹ́ ríru nǹkan bẹ́ẹ̀ náà rí tẹ́lẹ̀ tí mo ti rí nǹkan tó fẹ́ jọ bẹ́ẹ̀ rí tí mo kọ́ òkè àbújọ àlá ni mo wà ní tí ìyìn sí géètì mo kàn dédé rí ọkọ̀ tí ọkọ̀ sáwọ ní láì jẹ́ pé mo sí géètì mo wá wà ah, ṣé orí mi ti dàrú ṣé ìmọ̀ tí mò ń ṣe mọ́ ni ẹjọ́ ẹjí mi ti máa ń sọ yé mi mọ́. Alamu yes ma. nígbà tá à ń jáde lọ mo sọ fún ẹ wípé kó máa lọ. ẹ ẹ òótọ́ ni ẹ sọ ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ àmọ́ ṣe rí èmi ti fẹ́ rí yín tẹ́lẹ̀ ọlọ́run ló ní pé ẹ kàn làrìdí bẹ́ẹ̀ ṣe dé yìí lóòótọ́ lẹni mọ̀ lọ àmọ́ kò síbi tí mo lè lọ hmm, àfi tí n bá fẹ́ parọ́ fún yín lókù èmi ò lára èmi ò lẹ́bí èmi ò lọ́rẹ̀ ìní iye kan ìní àbúrò kò sẹ́gbọ̀n kò síyá kò sí bàbá kò síbi tí mo fẹ́ lọ gbogbo nǹkan tí mo ní láyé àti lọ́rùn ẹ̀yin nìkan ni ṣé kí mọ́tò yìí gbogbo òlú tẹ bá ń lọ láyé tẹ bá mọ̀ kẹfẹ́ travel lọ bẹ̀ gbogbo òlú tẹ bá fẹ́ travel lọ láyé ẹ mú mi lẹsẹ̀ bí sàbẹ̀ fún mi hmm. kájọ lọ. ṣó dá ẹ lójú kó fẹ́ tẹ̀lé ah nígbà tí ó ṣe pé ìbejì ni mi tá a sọ pé màá ṣẹ̀ṣẹ̀ lọ bẹjọ́ mi sùn kejì ara mi mo ti mọ mo conclude ni ń tẹ̀lé yín sẹ̀. yeye tó bá insist pé òun fẹ́ tẹ̀lé wa ẹ jẹ́ ká mú dání. Ah, ah, ẹ ṣeun. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. Ah, ó ẹ jẹ́ ó tẹ̀lé wa. ẹ ṣeun ẹ ṣe ẹ mọ ẹ ṣe mo dúpẹ́ mo ní pásítọ̀tì. tó bá wa rí bẹ́ẹ̀ ìrìn àjò yá. mo gbé mo gbé mo gbé ayé mi o ayé mi o ah mo ọlọ́mọ jẹ́ ìsìn láyé mi mo dára ayé mi o yé mo dára dárí bẹ́ẹ̀ mi o mo ọlọ́mọ jẹ́ ìsìn láyé mi mo dára ah mo dára kí ni mo ṣe fún yín mo dágùn ẹjọ́ ẹjọ mọ pa mí ẹni torí burúkú ìmọ irí ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹmí àtàwọn kan lájọ lọ tẹ́lẹ̀ ẹjọ ẹni torí burúkú yẹ yẹ. yẹyẹ. ṣé bó sọ wípé gbogbo ibi tá a bá ń lọ àjọ ń lọ ni. yẹyẹ. ẹ ibi tá a lọ láti dé yìí. yẹyẹ níbo lẹ ti rá aṣọ funfun níbo lẹ ti rá aṣọ funfun mo dáná irọ́ tó tọ́ ni àmọ́ mo rò pé àjọ ń lọ Dubai ni mo rò pé Dubai lè lọ ni gbogbo èrò ọkàn mi pé ń lọ London abẹ́nugbà bẹ̀ lọ sí Amẹ́ríkà ìmọ̀ pé bílẹ̀ bọ̀ ẹ wò ẹ̀yìn lè bá yín ṣe mọ́ èmi ò nírú kọ̀sùmù yín ẹ̀ ní sórí burúkú ìyìn nírú aṣọ tẹ́ lọ ìyìn lè lọ ìyìn lè tẹ̀lé yín ẹ̀ níyà wèrè ẹ wò èmi nìkan níyà bíbí àpé méjì ẹ̀ ní sórí burúkú ẹ jẹ́ mi ọmọ bá tèmi lọ ẹ jẹ́ mi ọmọ bá tèmi lọ ẹ̀ níyà wèrè ẹ mọ ẹ tọ́ ti yín o ò ṣẹ̀ wá èèyàn dáadáa ló jẹ́ sí wa àti wípé gbogbo ìgbà tá a fi jọ gbé o ò ṣe jàǹbá pẹ̀lú wa o sì ṣe láburú pẹ̀lú wa. ní báyìí o kó wá máa lọ kó lọ bá àwọn èèyàn rẹ. ìyá ìyá mi àgbẹ̀dẹ ni mo lọ ni ẹ̀kọ́ ni mo lọ ni ọ̀nà mo ni mo fẹ́ gbà bí kò sọ́nà ìmọ̀ yẹn ẹjọ ìnìrẹ́ nìkan kan béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ yìí yẹn kò sọ́nà ẹ̀wò ẹ̀wò àwọn kìnnìún sáré lọ́pọ̀ ju bí àwọn. Ah! Àlàmú wẹ̀yìn rẹ sórí ọ̀nà tóró tó lọ́hùn ó yá mọ́ ọ̀tọ̀ lọ. onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà kẹrù òbò níjà kí n gbẹ̀bí fálárì bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbẹ̀yìn ìjà kẹrù owó ìjà. o ṣe òkú àdúró tì mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo yá àwọ̀ ẹ̀ wò láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni torí mo sọ fún Ọlọ́run wípé mo fẹ́ gba ẹ̀san lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ àti àwọn ẹni ibi hmm, àmọ́ o mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run torí pé ó ràn mí ní ọwọ́ láti gba ẹ̀san náà ní báyìí mo fi ẹ́ lẹ̀ kó o máa lọ láyọ̀ àti àlàáfíà kó o lọ máa bá àwọn ẹbí ẹ̀ Where is my phone? Mọ́tò mi dà. So látàárọ̀ tí mo ti wà ń bí àwọn ọmọ yóò sì ṣí géètì fún mi ah, ah. ṣé torí pé mò ń fi ọwọ́ lásán kan géètì lẹ́ẹ̀ fi gbọ́ àbí ìgbà tí bá fi òkúta gbá géètì ya ibi tẹ̀sùn sí ẹ máa jí. oṣù mẹ́fà tá a ti ń wá yín káàkiri kò síbi tá a ti wá yín dé a lọ sí police station kò síbi tá kò síbi tá a dé mọ́ mi six months ago la ti ń wá yín. ha mo gbẹ wọn ti pààrọ̀ àwọn ọmọ mi mọ́ mi lọ́wọ́ lẹ́mi tí mo jáde láàárọ̀ èlé tí mo sọ fún yín pé màá dé láàárọ̀ ọ̀la àbóyá yẹn ló ya ìlẹ́nu pátí ọ̀dùn ni ó ní mo ṣe padà wálé. mọ́mí ẹ ti lọ tipẹ́tipẹ́ gbogbo wa ti ṣe wàhálà. èmi six months ha ní ká lajú káàdì yìí kí n jáde láàárọ̀ tí mo wọlé lálẹ́ hmm. six months ah nǹkan ti ṣe mí. ọ̀rọ̀ yìí ti yé mi mo fẹ́ mú mi ah. Ah, mo fẹ́ mú mi ah, nǹkan ti ṣe mí. àǹtí mi ẹ ṣó pé nǹkan ò ṣe mọ́ mi ṣá. nǹkan ò ṣe mọ́ mi nǹkan kan ò ṣe wọ́n gẹ̀ẹ́tì password mọ́ mi ni wo jẹ́ ká lọ bá wọn kó tó di pọ́n máa ṣe nǹkan tó yẹ kó ṣe. irúgbìn ọjọ́ ọ̀jáde kúrò lára wa irúgbìn ajá ọ̀jáde kúrò lára wa lórúkọ olùṣègùn wọ́n ṣẹ́gun wọ́n tàfọ́mọ́ já tìrẹ ìjà wọ́n gbọ́ ọmọ rẹ̀ sókè pẹ̀lẹ́ lálẹ́lúyà hmm. ọmọ ẹ̀mí amúmirí nínú pé orin ìrìn àjò ó sì tún padà ìrìn àjò tí ó rìn yìí àwọn abara méjì ló bá rin ìrìn àjò yìí wọ́n sì tún mú ẹ padà nítorí wípé inú rere àti inú dáadáa èyí tó ń lò nítorí wípé ìfẹ́ tí ọlọ́run ní sí ọmọ ẹ̀mí la ṣe mú ọ rin ìrìn àjò yìí a sì tún mú ẹ rìn padà ṣùgbọ́n nítorí ìrìn àjò yìí tó rìn a ní àwọn iṣẹ́ ńláńlá kan tá a ṣe fún ọmọ ẹ̀mí tí a bá ṣiṣẹ́ yìí a lọ parí ẹ̀ sí orí àpáta nínú ìjọ wa ṣùgbọ́n kí a tó ṣe iṣẹ́ yìí a ó fi àdúrà àdúrà láfi gbàdúrà láfi jagun nítorí wípé àwọn ẹ̀mí òkùnkùn yìí kí wọ́n má ṣe padà wá bá ẹ mú nítorí wípé ọ̀pọ̀ èèyàn ní ọmọ wípé tí ó bá ku ìṣẹ́jú kan kí aago méjìlá kí ó lù lọ́sàn-án ẹlòmíì máa rìn ẹlòmíì ò mọ̀ nítorí pé wọn ò mọ̀ nínú ayé wọn kàn ń ṣe bó ṣe wù wọ́n ni tó bá ti ku ìṣẹ́jú kan kí aago méjìlá kó lù lọ́sàn-án a kò fún ẹnikẹ́ni ní oore ọ̀fẹ́ láti rìn tó bá tún ku ìṣẹ́jú kan kí aago méjìlá òru kí ó lù ọmọ tá a bá bí ire kò gbúdọ̀ rìn ní àkókò yẹn nítorí pé àwọn ẹbọra tá à ń rúbọ yìí àwọn náà ní ìgbà tiwọn tí wọ́n fi ń rìn bí a ṣe ń rìn tí gbogbo wa ń rìn tá à ń yan yìí làwọn náà ní ìgbà tiwọn tí wọ́n fi ń rìn ní aago méjìlá gẹ́gẹ́ ṣùgbọ́n kò yí ọmọ ẹlòmíì ṣùgbọ́n ní wákàtí òwò yìí a wà lọ nínú àdúrà a fi àdúrà jagun fún ọmọ ẹ̀mí nítorí kí gbogbo ogun tí Ọlọ́run ti ṣẹ́ kó má ṣe gbèrí mọ́ a wà bẹ̀rẹ̀ àdúrà ìmọ́lẹ̀ yìí a wà kó a lọ tàn sórí àpáta ní báyìí bóyá ẹ jẹ́ ká gbàdúrà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ògbéni níjà. ayé ti sú mi o. ọ̀run alákejì nílé. ọ̀run alákejì nílé. nílùú tó lọ́ba tó níjòyè lábẹ́ àkóso mi wọ́n máa ń pààyàn bí èmi pẹ̀ràn bẹ́yìn. nǹkan tó ń ba ẹ̀mí lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé owó ẹni mi ló máa já sí. ọkọ mi ò ṣàṣetìrì. àṣetìrì sí fọmọ ọlọ́run. wo ojú mi dáadáa sórí àwa táwa jókòó síbí báyìí àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́ gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà. èmi Àyìnlá Aláwọ̀dé fúnra mi ìlú tó jẹ́ pé wọ́n rí mi jó wọ́n rí mi yọ̀ ni mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kọ̀ọ́ mọ́. ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú. abáwálá mi sọ̀rọ̀ ṣe ẹ bá ti mọ náà rè ni kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wà. lóòótọ́ gbogbo ala mọ̀ yìí pé máyọ̀kọ́ àti ìfèyí sára ọmọ yìí wọ́n ṣe wọléwọ̀de. ẹjọ́ mi kọ́ obìnrin àkọ́kọ́ ló ràn wá. ìyàwó mi rún ẹ kó má dà lóru. lówùn yìí kí n di gómìnà pínlẹ̀ yìí lọ́la. bẹ́ẹ̀ni. táwọ tèmi yóò bá wá kájú ìlú nǹkan. àríkó ka náà ni. kí n ya lójú yín. ò ní ya. máyọ̀kún dòrò mú mi oru ẹ̀ mú mi inú bí mi mi ò fẹ́ rí mọ́. ọ̀tá ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ ọlọ́run. àjẹkẹ́ lánàá ọmọkùnlé ni ta ni o mọ̀ wípé àjẹ́ àná ló pọ̀ mọ́ jẹ tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀. kẹrù oko níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà onílé fúnjà lọ́ba mi Èdùmàrè ọ̀gbẹ́yìn níjà kẹrù oko níjà kí n gbẹ̀bí fáláre bẹ́ẹ̀ ni kí n gbáre fẹ́lẹ́bí onílé fúnjà gbèjà méjà. méjà àṣegbé ò sí o àṣebámọ́ lóhun tá a bá ń ṣe.